a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ògbéǹde alkiyama láì lè fi àsìkò wa ṣòfò pẹ̀lú yọ̀ǹda ọlọ́run agbárin tí wọ́n ní kí á gbéyẹ̀wò lénìí òun ni agbárin tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ olówó iyebíye eléyìí tí a ó rí kọ́ nínú tan ìsẹ̀mí ayé sàábé pàtàkì ni tí í ṣe sàábé anábìwa Muhammad sallallahu alayhi wa sallam Abubakar As-Siddiq Abubakar As-Siddiq kí ni ntọ́yẹ ká gbọ́yé nípa ìtànsẹ̀mí ayé sàábé alábìbáríkà yìí bákan náà <clears throat> kí làwọn èèmọ̀ àti àwọn ẹ̀kọ́ olówó iyebíye eléyìí tí a rí nínú kànsẹ̀mí ayé Abubakar bóyá kan tó ń jìnnà ṣe àbí ká lo ẹnu lásán ó ti ń fẹ́ mọ̀ ṣe bákan o a rí pé tí a bá wo Abubakar Siddiq radiyallahu anhu ìtàn rẹ̀ ìtàn táwọn àáfàá ti kọ àìmọye àwọn tírà lórí ẹ̀ ni a rí nínú àwọn onímọ̀ tí wọ́n kọ ìtàn rẹ̀ mọ́ ìtàn àwọn khulafau rashidu àwọn ẹni rere mẹ́rin tí wọ́n jẹ́ àròlé lẹ́yìn ikú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn míì nínú àwọn onímọ̀ wọ́n kọ ìtàn Abubakar pẹ̀lú àlàáṣárọ́tù àlìmọ̀bàṣàrúnà bìlìjánà àwọn mẹ́wàá tí wọ́n gba ìwé àlìjánà láti ayé àwọn míì kọ ìtàn àbúbákírì pẹ̀lú àwọn mẹ́wàá yìí tí a bá tún wo àbúbákírì kan náà tí à ń sọ yìí àwọn míì nínú àwọn onímọ̀ wọn ó tún kọ ìtàn rẹ̀ láàrin ìgbà tí wọ́n bá ń kọ ìtàn sẹ̀mí ayé anábìwa Muhammad sallallahu alayhi wa sallam lódìdí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmáàmù Suyuti ọlọ́mbà ni kẹ́ wọn nínú tàríkùlù khulafa wọn tí wọ́n fi sọ nípa àwọn khulafa tí wọ́n kọjá mẹ́rin ìtàn rẹ̀ náà tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn àtàn míì tí wọ́n fi ń sọ nípa àwọn sàábé ànábì lódìdí kọ́lọ̀mbá ní kẹ́ gbogbo àwọn àfáà yìí kó wá bá ní ṣe àlékún dáadáa fún Abubakar Siddiq àti gbogbo àwọn sàábé ànábì wa Muhammad radiyallahu ta'ala anhu jama nítorí káwọn bá fi àsìkò wa ṣòfò ibi tá à ń lọ pọ̀ a máa wá ní kọ̀ọ̀kan a máa ní ìkọ̀ọ̀kan. alákọ̀ọ́kọ́ nínú ntọ́ yẹ ká kọ́ lọ gbọ́yé tá a bá ń sọ̀rọ̀ Abubakar Siddiq orúkọ rẹ̀ gangan òun ni Abdullah àwọn èèyàn mọ̀ pa Abubakar ló kọ àwọn àáfàá wọn ní tó jẹ́ ká máa pè ní Abubakar òun ni pé ó yára gba Islam <coughs> nígbà tó di pa Ànábì sallallahu tó bẹ̀rẹ̀ iṣẹ́ dáwà òun ni àgbàlagbà ọkùnrin àkọ́kọ́ tó kọ́ gba Islam pé islam ànábì ọlọ́run di ànábì ọlọ́run ó sì ń pèpè lọ sínú islam àgbàlagbà ọkùnrin àkọ́kọ́ tó kọ́ gba islam òun làbúbákírì Siddiq radiyallahu ta'ala anhu nínú àwọn ọmọ kéékèèké ẹni tó kọ́ gba islam òun ni àáfàá wa aliyu bọ́nà àbí tọ́ọ̀lì aliyu bọ́nà àbí tọ́ọ̀lì radiyallahu ta'ala anhu. nínú àwọn obìnrin ẹni tó kọ́ gba islam nínú àwọn obìnrin òun ya wa khadija bintu khuwailid <coughs> khadija bintu khuwailid òun lobìnrin àkọ́kọ́. eléyìí tó kọ́ gba Islam nínú àwọn tá a lè sọ wípé ẹrú ẹrú ẹni tó kọ́ gba Islam òun ni àáfàá wa Zaidu ọmọ Haritha Zaidu bùnú Haritha òun lẹni tó kọ́ gba Islam nínú àwọn ẹrú ó jẹ́ èèyàn mẹ́rin ṣùgbọ́n Abubakar òun lẹni àkọ́kọ́ tó kọ́ gba Islam nínú àwọn àgbàlagbà. jama tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ní nítorí pọ́yára gba Islam náà ṣe ń pè ní Abubakri ìyẹn lọ̀rọ̀ tó rinlẹ̀ jù tó rá ara àwọn míì tán fẹ́ ní pé torí pé obìnrin pọ̀ nú àwọn ọmọ rẹ̀ tí wọ́n jọ lọ́mọge lọ́jẹ́ kán máa pè bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn ò rinlẹ̀ tó èyí tó rinlẹ̀ náà ni wípé òun lẹni tọ́já sí wípé ó kọ́ yára tètè gba ẹ̀sìn Ọlọ́run tó sì kún ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tá a gbọ́dọ̀ mọ̀ lẹ́yìn ìgbà tó wá gba ìsìláàmù tán ó kọ tí ń jẹ́ gangan ní Abdullah tó túmọ̀ sí kíni o ẹrú ọlọ́run Abdullah òun ló kọ Abubakar ṣùgbọ́n torí pé Abubakar yẹn ó ti bo Abdullahi mọ́lẹ̀ kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó mọ̀ wípé Abdullahi gan ni kíni o òun ló kọ rẹ̀ bàbá rẹ̀ tí wọ́n máa ń pè ní Abu Kuhafa Abu Kuhafa Abu Kuhafa tó jẹ́ bàbá fún Abubakri òun náà tún ló kọ Abu Kuhafa ni pé bàbá Kuhafa bíi Abu Abdullah Abu Umar Abu Mas'ud Abu Abdurrahman bàbá tó bí Abubakri òun náà máa ń pè ní Abu Kuhafa ó kọ tiẹ̀ gangan ní Uthman Uthman òun ló kọ bàbá Abubakri as a result tó bá wá béèrè pé kí ló kọ Abubakri o orúkọ ẹ̀ ní Abdullahi bono Uthman Abdullahi bono Uthman Abubakri wá rèé. ó fámílì pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí pé ràn kùrẹ́ẹ́sì lòun náà ọmọ amákàsí ni ní bàbá bàbá bàbá ànábì tí ń jẹ́ mọ́rọ̀ mọ́rọ̀ fámílì Abubakri àti fámílì ànábì wọ́n lọ pàdé ńbẹ̀ òun àtànábì fámílì jọ ni wọ́n ní Abubakri Siddiq àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. abubakar tá à ń sọ yìí <clears throat> ṣe é rí àwọn sàábé kan bẹ tọ́lọ́ ń tó gbàdúrà àwọn kọjá àlà ọ̀kan ni wọn làbúbákìrì abubakar ọgbà sílámù bàbá rẹ̀ abu kohafa tí í ṣe usmanu ọgbà sílámù ìyá rẹ̀ náà tó gbà sílámù bẹ́ẹ̀ náà nìyàwó rẹ̀ gbà sílámù àwọn ọmọ rẹ̀ náà sì gbà sílámù èló fi já sí pé nínú àwọn tọ́lọ̀ ń ṣe lóore òun làbúbákìrì ṣe kí ni ò lọ́wà irú oore dáadáa bá ń kọ́lọ̀ máa ṣe fáwa náà àwọn òbí wa kó ṣe wọ́n mùsùlùmí gidi àwọn àrọ́mọdọ́mọ wa táyé parẹ́ kán má di kèfèrí kán jẹ́ mùsùlùmí káwa náà wá jẹ́ mùsùlùmí gidi lọ́dọ̀ ọlọ́run abubakar tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí nínú nǹkan tá a gbọ́dọ̀ lọ mọ̀ nípa rẹ̀ alákọ̀ọ́kọ́ ni wípé ó jẹ́ ahadul khulafa arọ̀ṣìdì almahadiji ó jẹ́ ọ̀kan nínú àwọn àròlé mẹ́rin àwọn khalifa mẹ́rin tí wọ́n jẹ lẹ́yìn ànábì tí ò sí yapa ẹnu lórí ọ̀rọ̀ wọn abubakri ó jẹ́ ọ̀kan nínú wọn òun sì ni alákọ̀ọ́kọ́ tí í ṣe nọ́mbà one nínú wọn òun sì lọ́gá gbogbo wọn lẹ́yìn abubakri bọ́nà àbí kòháfà tá a lóko ẹ̀gán ni abdullahi bọ́nà uthman umaru ibn al-khattab òun lẹ́lẹ́kejì àfáàwà uthman bọ́nà afan òun lẹ́lẹ́kẹta àfáàwà aliyu bọ́nà àbí talib òun lẹ́lẹ́kẹrin jẹ́mọ́sán bá ní lọ nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹni tó wá lóore jù nínú wọn lọ́dọ̀ ọlọ́run òun làbúbákírì Sìdíkì akida débi pé ó padà di ara akídà àwọn àáfàá alùsùnà wàlìjàmáà pé afdọ́lù áàzì ilé ọmọ báàdà nàbí jìyà abubakar si ẹni tó lóore jù nínú ìjọ wa yìí ìjọ ìsìláàmù wa yìí tá a bá ti lè yọ ànábì wa muhammadu sallallahu alaihi wasallam kúrò wàláì ẹni tó tó lóore lọ́dọ̀ ọlọ́run làbúbákiri kò sẹ́ni tó lóore tó wájú ọlọ́run kí ló fà tó padà wọnú àkídà tó ráárí àwọn onísọkúsọ àwọn ṣíà àtàwọn ọmọ ìyá wọn kan nínú àwọn kàwárí jùmọ̀ tẹ́sílà àtàwọn tó gbà wọn lórí burúkú lẹ́yìn ìgbà ànábì kú tán àbí lójú ayé ànábì tí wọ́n fẹ́ máa fà dọ́là àlíjì yufọ̀dìlúnà àlíjà wà yukọ̀dìmúnáwú àlà abibakri sidik wà áàdà àkọ́tọ̀ òǹjẹ̀lẹ̀ wọ́n fẹ́ máa sọ ìsọkúsọ lẹ́nu wọn pé ali olórí jàbúbákiri lọ ali fúnra rẹ̀ gangan kódà àáfàá tó mọ̀rọ̀ kan wá nú àwọn tíra yìí àtàwọn tíra míì ali fúnra rẹ̀ ọgbọ́lá fún abubakar jura rẹ̀ lọ torí wọn bi ali fúnra rẹ̀ nípa àwọn kùláfà ta lọ́kọ́ dákọ abubakar lọ́kọ́ dákọ lẹ́yìn abubakar ó tó dákọ usman lẹ́yìn ó dákọ umar lẹ́yìn umar ó dákọ usman ẹni tó sì gba rìwáyà yẹn wá muhammadu alahanafiya muhammadu alahanafiya sì re ọmọ ali gangan ni. wọ́n ma máa ń ní muhammadu ali anafiya ni muhammadu bunu aliyu bunu abitọ́libi gangan ni ọmọ ali gangan lọ́gbà wa nílẹ̀ bàbá mi pọ̀ wá níwọ ó ní wà á nà mí náà lè mùsùlùmí wà ana ewo respect ewo wo humility ó lè mi tẹ́ ń wo ìmọ̀kẹ́jẹ́ kan náà mùsùlùmí whereas òun náà mọ̀ pé lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun ni nọ́mbà kíni o nọmba four. ali fúnra rẹ̀ ọgbọ́lá fún abubakar ju rẹ̀ lọ ọgbọ́lá fún umaru ju rẹ̀ lọ ó dẹ̀ gbọ́lá fún usman dúkìní lọ o jura rẹ̀ lọ kí ló jẹ́ kákọ́ máa ṣàlàyé eléyìí tó ráwọn ṣíà wọ́n ti láwọn àwé burúkú tán ti kọ wọ́n ní àwọn websites lórí internet tí wọ́n fi máa ń spread àwọn àrọ́wù bá tìlà àwọn àròrí burúkú wọn eléyìí tí wọ́n fi máa ń parọ́ nínú ẹ̀sìn wa yìí tí wọ́n fi máa ń yí ọpọlọ àwọn èèyàn po síbi irọ́ àti ibi ìbàjẹ́ tán fẹ́ pèpè lọ wọ́n wà á fẹ́ sọ àwọn èèyàn di ọ̀tá Abubakar Umaru Usman àwọn náà dá wàhálà yẹn lẹ̀ ìyẹn ló fà á tó jẹ́ pé alimami Nawawi aleyhi rahmatulah nínú sẹ́rí sọ̀yù Muslim Imam Nawawi ó ń ṣàlàyé ó ní sẹ́rí àwọn àfa alùsùn náà wàlìjàmáà ó ní nípìlẹ̀ ìyapẹ́ ẹnu díẹ̀ fẹ́ wáyé láàrin wọn lẹ́yìn ìgbà náà ẹnu wọn tó wá kò kí ni ìyapẹ́ ẹnu díẹ̀ tó wáyé níbi ọ̀rọ̀ Usmanu àti Ali ìmáàmù náà ní gbogbo àwọn àáfàá alùsùnà ẹnu wọn kò pé lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam nínú ìjọ yìí ẹni tó lóore jùlọ Abubakar kò sí khilaf lórí eléyìí lẹ́yìn ìgbà náà ẹni tó lóore jù ní Umar ibn al-Khattab ó láwa rí àwọn àfa alùsùnà àwọn kan wá ń sọ pé ali ni ó ṣáájú Uthman àwọn kan ní Uthman ló ṣáájú ali Imam Nawawi ní pé lẹ́yìn ìgbà náà ẹnu àwọn àfa alùsùnà tó wá padà kò pé bí wọ́n ṣe jẹ khalifa gangan náà sí lóore wájú ọlọ́run Uthman nọmba tírì ali nọmba fọ́ sẹ́ẹ̀rí tá a kọ́ yanjú yìí ẹ̀yin lè mọ̀ pàtàkì ẹ̀ ìjọ tẹ́ ẹ bá rí àwọn ṣíà àbáwọn oníkàwárí ju àbáwọn èèyàn burúkú mi tí wọ́n bá yọ àdá ìbọn ọkọ̀ tí wọ́n bá ń jù ú lu Abubakar ẹ̀fẹ̀ lè máa pé a ah, jọ́ọ̀lù Abubakar wá dé èèyàn mú báyìí ara tán fẹ́ àchífù mẹ́sìn tiwọn nìyẹn àsẹ́ni tó lóore jù nínú ìjọ wa yìí lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam jama ta ló ń tọ̀ wo Abubakar sí <clears throat> ìyẹn ló fà á tó já sí pé tó bá di lọ́rùn gbogbo ìlẹ̀kùn àlìjànnà ní ọ̀fẹ́ kábùbákiri ọgbà òdò òun kọjá yọ kẹ̀mí ètò bá wù mí gbogbo ìlẹ̀kùn àlìjànnà pátá torí prestige ni pé ọ̀dọ̀ mi làbúbákiri ṣe kíni o ni ló gbà wọlé táwọn <clears throat> ìlẹ̀kùn tó dáhà bákìrì bá gbà wọlé pé ibi ló gbà wọlé alhamdulillah gbogbo ìlẹ̀kùn àlìjànnà ní ọ̀fẹ́ bẹ́ẹ̀ pé kálukú bákìrì ọgbọ́dọ̀ ń wọlé àsáwà náà gbọ́dọ̀ gbìyànjú ká súnmọ́ lọ́hùn kí ló wá sọ àbúbákìrì di afdọ́lú àbí ìlú umma ìyẹn ni tá a fẹ́ gbéyẹ̀wò lónìí kí ló jẹ́ ọjà sípẹ́ ni ńlọ́wọ́ adẹni tó lóore jù lọ́dọ̀ ọlọ́run kéde ẹ̀ sànàbí ọlọ́run lẹ́yìn ànàbí ọlọ́run tá a bá ti ànàbí ọlọ́run kúrò ní òjò wáyé ẹni tó tán lórí jùlọ abubakar siddiq radiyallahu ta'ala an uwa arba afa alabubakar ó tún jẹ́ ọ̀kan nínú àwọn àlàáṣárọ́tù alimobasharuna bilijanna àlàáṣárọ́tù alimobasharuna bilijanna sẹ́ẹ̀rí irú àwa tá a bá jẹ́ obìnrin àtẹ̀yìn bàbá bàbá náà nínú iṣẹ́ tó yẹ kákọ́ ṣe lára àwọn ọmọ wa tán bá ti áfátíà sórí wọ́n ti mọ àwọn súrà kéékèèké tí wọ́n máa kírun wọ́n ti máa tààyà nínú sílábọ́ọ̀sì ìtàn tá a máa lò nú fámìlì wa ẹ jẹ́ kọ́rọ̀ àwọn sàábé mẹ́wàá kó ṣe kí ni o kọ́ wà bẹ́ẹ̀ wàláyà nídìí ká mọ̀ nípa àwọn èèyàn yìí àlàáṣárọ́tú alìmọ̀bàṣàrúná bílíjànà àwọn mẹ́wàá tán gba ìwé àlìjànà látàyé tá a fún nírò àlìjànà pé tí yín dá o ẹ sórí ire ayérayé o gbogbo táwa ń ṣe yìí á tún máa páyà ní kọ́lọ́rọ́ ṣàánú wa ọlọ́run jẹ́ àtàn rèé ọlọ́run gba tá à ń ṣe lẹ́sìn lọ́wọ́ wa wàlẹ́ ọ̀rọ̀ wa ètí ìdùnnú kè já sí dùnnú kí lọ́ọ́ já sí dùnnú náà ọ̀rọ̀ wa kí la ti ìsàṣeyọrí lórí ẹ̀ ṣé dáwà tá à ń ṣe rádaràda ìjọsìn tá à ń ṣe mọ́kùmọ́kù àbákìdá tó ní problem kí la lè sọ pé ó dá mi lójú lọ́dọ̀ ọlọ́run mo ti ṣàṣeyọrí lórí eléyìí kí ni tọ́dọ̀ lójú ń bẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí tí wọ́n ṣe dá ọlọ́run wa yọ́nú sí wọn ó ní ànábì fún wọn nírò òdùnnú wọn ò tó wọná mọ́ despite pé tó gbàwé àlìdán náà wọ́n tún ṣe wàhálà kú ni ẹ lọ kà táwọn mẹ́wẹ̀ẹ̀wá yẹn ìwé kan bẹ tí mò ń kọ lọ lórí àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí kódà mi ìbá ti parí ẹ̀ àwọn challenges kan ó ń bẹ lórí láptọ́ọ̀bù mi tí mo ti fẹ́ parí ẹ̀ the ten and the eleven the ten and the eleven tani ten alaasharotu alimobasharu nabilijanna tani eleven àwọn ìyàwó ànàbí ara tó yẹ ká fi máa káwọn ọmọ wa nù the ten and the eleven táìtù wé yẹn nìyẹn wà lẹ́yà nídìí ká mọ̀ nípa àwọn twenty one tí mo sọ yìí ṣe ẹ̀rọ àwọn ọmọ tó bá jẹ́ ọkùnrin ẹ kọ́ fi ìtàn àwọn sàábé mẹ́wẹ̀ẹ̀wá ẹ fi rẹ àwọn ọmọ yẹn kí lẹ fẹ́ kọ́ mọ ó nílà tí ò sí lára àwọn mẹ́wẹ̀ẹ̀wá àfi tẹ́ ẹ̀ bá sọ ìtàn wọn lẹ́kùnrẹ́rẹ́ fọ́mọ abala kéèyàn ó ṣe lọ́hùn kọ̀ṣẹ́ tó lè ṣe lọ́hùn táwọn mẹ́wẹ̀ẹ̀wá wọn ó ṣe lọ́hùn tó yẹ pé èèyàn bẹ́ẹ̀ ni pé ṣé wàá lóòtú tí ì dé báyìí abala ká náwó sẹ́sìn ta ló lè náwó tó abrahamu bùnà áwò ta lè náwó tó usmanu ta lè náwó tó abubakri téèyàn ó kó gbogbo dúkìá rẹ̀ lẹ̀ tí ò ní ṣẹ́kù kankan mọ́ wàhálà tó fún ọmọ ẹ̀ lówó oúnjẹ hundred naira pé kó fi jẹun tí wọ́n sọ sùkú wọn pé wọ́n lẹ́nìkan o wọ́n fẹ́ sọ operation fún o ẹ̀dáwó yóò sì fún hundred naira lẹ̀ wàhálà èbí ó sì pa délé yá àdélé ara rẹ̀ mọ̀ ń gbóná mi ò jẹun látàárọ̀ ní kí ló dé ṣèbí mo fún ẹ lọ́wọ́ mo ti fi sọ́dá kan sùkú tí wọn náà tó ní blame ẹ pé sada sada kọ wèrè wo ló ṣe tó lè fifteen náà jẹun ọmọ pé wá sí Abubakar tọgbọ ló ṣe kíni o lọlá palára rẹ àbọ̀ fẹ́ sọ nípa pé kọ́mọ ó jẹ́ akíkanjú kọ́mọ ó jẹ́ pé yọ làkìtìyanyan yọ làkìtìyan nípa ọ̀rọ̀ jihad tó ò ní lára àwọn sàbẹ̀ yìí ṣé kíwé èèyàn dá sóbì èèyàn ilé ọ̀sọ̀ pé kò sí lára àwọn sàbẹ̀ kò sí nǹkan náà láyé. tá a fẹ́ fi tírénì ọmọ tí ò sí lára àwọn sàbí mẹ́wàá yìí àwọn ìyàwó ànàbì àwọn mọ́kọ̀ọ̀kànlá àwọn tó bá jọ ọmọ obìnrin èyí ò ní ẹkọ́ fáwọn gbogbo wà dáadáa tó yẹ kó wà lára obìnrin kó tó wọlé ọkọ tó bá délé ọkọ tán níbo làwọn ò ti kọ ara àwọn ìyàwó ànàbì ìtọ́jẹ́ kí n ronú kan mọ́ téèyàn kódà mọ ara kọ́kọ́ tó yẹ pé yóò ṣe mọ tírénì àwọn ọmọ nínú ilé tó yẹ pé àwọn ọmọ ara ti lẹ́kọ̀ọ́ nípa àtàn àwọn sàábẹ́ yìí tá a bá fẹ́ yàn wọn ó dáa ju àwọn àtàn arọ́ tán kà láwọn sùkúù lọ ẹ lọ wo àwọn amadíà mo ti sọ́lá ìmọye ìgbà ọmọ amadíà ní prógámù kan tá a ti pàdé kí làwọn fi kọ́ ọmọ wọn ó ní adra mirza gulam ahmed wọ́n bí ọmọ méje orúkọ alákọ̀ọ́kọ́ adra mirza ó sì sọ yìí ó kọ ọmọ tí Ghulam Ahmadu bíi bí méje ni bíi mẹ́ẹ̀ẹ́dógún ni ó sọ yìí tí wọ́n bí alákọ̀ọ́kọ́ nínú ọmọ adra mirza gula Ahmad òun náà tó bí iye ọmọ báyìí orúkọ wọn ni adra mirza òun sì yà gbogbo ẹ̀ sórí torí pé ó kàkó pé ara àwọn tọmọ òun ó ti rí inspiration tí ó ti rí enlightenment tọmọ ó ti rí ẹ̀kọ́ gidi kọ́nu ìwọ wa lè sọ wípé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tọ́lọ́ fi Islam rán o ó ní àwọn sàábé mẹ́wàá kan tí wọ́n gbàwé àlìjàn náà látàyé orúkọ alákọ̀ọ́kọ́ ni abdullahi bono usman tí í ṣe abubakri bono abi kuhafa orúkọ ẹlẹ́ẹ̀kejì ni umar ibn al-khattab orúkọ ẹlẹ́ẹ̀kẹta ni usman ibn al-affan orúkọ ẹlẹ́ẹ̀kẹrin ni aliyu bono abi Tolib orúkọ ẹlẹ́ẹ̀karùn ni abdulrahman bono auf orúkọ ẹlẹ́ẹ̀kẹfà òun ni saadu bono abi wakos orúkọ ẹlẹ́ẹ̀keje tọ́láhá búnú ubaidillah orúkọ ẹlẹ́ẹ̀kẹjọ tọ́láhá búnú zubairu ibnul awam orúkọ ẹlẹ́ẹ̀kẹsàn abu ubaida amir ibnul jarrah orúkọ ẹlẹ́ẹ̀kẹwàá sa'idu búnú zaid kí wo mú ó àwọn sàbí mẹ́wàá kó o ṣe kí ni o kó o ti kọ àwọn ọmọ rẹ láti kékeré kí gbogbo ó ti máa hónú ọpọlọ wọn káwá mọ̀ wípé mọ́nì húwá abubakar kákẹ́ pàdé ọmọ rẹ kó jí látọjú oorun tàdíjà Abubakar Siddiq ah Abubakar òun lẹni báyìí òun lẹni báyìí òun lèèyàn báyìí òun lèròyìn báyìí ń bẹ lára rẹ̀ tàdíjà Umaru ọmọ Khattab ah ó lákìkanjú èèyàn lẹ́ ń sọ̀hún ẹni tẹ́sùn máa ń sá fún ẹ̀ mọ Umaru ni èèyàn líle níbi tọ́lọ́run nù ah èṣù máa ń sá fún ni níbi tó yẹ ni Ọlọ́run dé èṣù gan tó bẹ̀rù rẹ̀ tani jẹ́ usmanu à sàbẹ́ ẹni ọlọ́run tí máa ka kùránì lọ́pọ̀lọpọ̀ tí máa tẹ̀lé súnà ànábì tí máa ṣètọrẹ àánú lọ́pọ̀lọpọ̀ tani jẹ́ àlì à ọkọ ọmọ ànábì nù ẹkùn ọlọ́run kìnìún ẹni táwọn ọ̀tá máa bẹ̀rù rẹ̀ ẹni tí wọn ègbé náà kojú ẹ̀ ẹni tí máa ń ṣe lọ́ǹtọ̀sán tòru ẹni tí máa ń àánú gbogbo ìgbà tani jẹ́ brahman ah bàbá olówó nù àwọn sàbẹ́ nù bàbá tó jẹ́ pé gbogbo owó ẹ̀ ní máa ń mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́ẹ̀ẹ́dógún sọ nípa àwọn ta ni o àlàáṣárọ́tú alimobasharuna bilijanna wa abubakri ahadun minhum abubakri jẹ́ ọ̀kan nínú wọn wà ó wàrọ̀ ìṣù òun sì lórí gbogbo wọn jama torí àsìkò tí ò sí àwọn abala kan bẹ tí màá gé dànù torí àwọn kókó gan mo fẹ́ ká dì mọ́ nínú tọ̀sẹ̀mí ayé abubakri abubakri wọ́n ròyìn pé ọdún méjì àtòsù díẹ̀ lànàbí fi jù lọ wọ́n bí lẹ́yìn ọdún méjì àtòsù péréte sígbà tán bí ànàbí ó túmọ̀ sí pé contemporary ta ni o ànàbí ni sẹ́yìn pé àwọn téèyàn máa ń sábà bá sọ̀rẹ̀ náà àwọn tó jẹ́ pé ntẹ́ fi dúra yín lọ kèé ju ọdún méjì sí márùn-ún lọ àwọn tẹ́ jẹ́ contemporaries òun náà nìyẹn ṣé ẹ wá tẹ́ ń wò yìí ọlọ́run kó bá ní yọ́nú sí i wọ́n látìgbà tó ti wà ní kékeré ọlọ́run ṣàánú ẹ̀ púpọ̀ látìgbàjà ìlíyà òun làwọn kùrẹ́ẹ́sì náà ti respect ẹ̀ wọ́n sì panlé púpọ̀ jù kí ló fà á tó jẹ́ kán respect ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni tọ́lọ́ ń fún lọ́pọlọ ni Abubakar dẹ́ntọ́ lọ́pọlọ débi pé nígbàjà ìlíyà ọwọ́ àánú àwọn tán máa ń pè dá sọ́rọ̀ nínú àwọn tí máa bá wọn dá sọ́rọ̀ làbúbákiri wà. bákan náà àwọn èèyàn tó nífẹ̀ẹ́ rẹ̀ torí kò sínú oníwà abú kódà ìyá wa Aisha radiyallahu anha tó jẹ́ ọmọ Abubakar gangan ó ń sọ nípa bàbá rẹ̀ ó ní sẹ́rí bàbá òun gan kó tó di wípọ́ gbà síláàmù rárá kèé kọrin ó ní bàbá òun ọ̀kọrin rí nígbà jàhílíyà wàlá Islam kódà nípò tó gbà síláàmù kò sínú akọrin bákan náà bàbá òun ò mọ ọtí rí nígbà tó wà ń já ìníyà àtìgbà tó gbà síláàmù bàbá òun èsì rádaràdá yẹn ọfà tó jẹ́ kán rẹ́spẹ́ẹ̀tì ẹ̀ pé ah Abubakar yìí èèyàn dáadáa ni ìyẹn ló fà á tó já sí wípé Abubakar Siddiq nígbà tánàbí sallallahu alaihi wasallam tó pé ọmọ ogójì ọdún Abubakar wà ní ọmọ bíi thirty eight years nígbà yẹn tánàbí di ànàbí Ọlọ́run òun àtàbùbákìrì tẹ́lẹ̀ a ní fámìlì ni wọ́n kùrẹ́ṣíjọ ni wọ́n wọ́n dẹ̀ pàdé ní bàbá bàbá àná bíbí kẹrin karùn mọ́rọ̀ ibẹ̀ náà ti sí kíni o náà ti pàdé ọ̀fà tó já sí pé nínú ẹni tíṣẹ́ ànábì sallallahu alaihi wasallam tọkọ dé tí gbọ́ rẹ̀ Abubakar ṣe kíni o ó wà ń bẹ̀ ó sì gbà mo fẹ́ ká di nǹkan kan gbà mí oríṣiríṣi àwọn èèyàn ni máa gba dá wà wa àwọn èèyàn kan bẹ tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ pé ah, wàlẹ́ eléyìí ọ̀kẹ́ lè gáì kèé mutí kèé ṣe zìnà kèé fagbó ṣé ẹ rírọ àwọn tó jẹ́ sí pé wọ́n kọ́ ti ní àwọn ìwà dáadáa la ìsìláàmù súnmọ́ kan yára gbà ju kíni lọ o ẹni tó ti tẹ̀rì sínú wàá burú lọ eléyìí tí ò lè mọ́ mo ìgò bíi gúdà mẹ́ẹ̀ẹ́dógún lójúmọ́ sátidé sànńdè kè gbélé òde kínní ni ń sì máa fa gbó ó lè ní àbá ẹ bàbá abẹ lọ́wọ́ ni àwọn èlé máa fa gbó yìí <laughs> ọ̀pá àyọ ni ìta bá ti fa méjì ní ìṣojú wọ́n ràn ni sẹ́ẹ̀dí kínní tẹ̀ ń wo ìtì má fi mo lè fi gò mẹ́ẹ̀ẹ́dógún tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi yìí o àbá àtẹ́yìn kan àtàwọn olè pàgọ́ mọ́ ẹyin lórí o ó súnmọ́ kírú àwọn eléyìí tí èbá sàánú ọlọ́run kí wàhálà dé ọkọ wà ṣùgbọ́n àwọn tọkọjọ́ ọmọlúàbí iṣẹ́ Islam àmọ́ yára wọ kíni o ara wọn ọ̀kan náà làbúbákiri ìgbà míì ṣìrè ẹlòmíì tó yaba bá ń lo olùyapa ọlọ́run tíṣẹ́ Islam bẹ́ẹ̀ lè wọ ara rẹ̀ tí ẹ̀ ó tún wá le ju ẹ̀yìn tó bá ń bẹ̀ lọ ara wọn ni wúmọ́rù torí pé nú àwọn tọ́jọ́ pé ńgbà àjà ìlíyà tán lé ní nígbò tó gba ìsìláàmù náà ń kọ́ ó tún lé nú ìsìláàmù náà ni. wọ́n lábùbá kiri rọ̀bí aláàánì nígbà tó di pàànàbí wa sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ dáwà òun lẹni tó kọ́ sáré gba iṣẹ́ tànàbí gbé dání ó gba ìsìláàmù straight lẹ́ni tó ń sọ wípé òun jẹ́rìí ìmáàmù Suyuti nínú tàríkùlù kùlàfà wọn àwọn náà kọ́ ọ bẹ́ẹ̀ pé ẹni tó kọ́ gba ìsìláàmù nínú àwọn àgbàlagbà gan Abubakar Siddiq òun ni ṣé ẹ wá rí kéèyàn gba ìsìláàmù kò tó kéèyàn ò tún wáá kó tún pèpè lọ sínú Islam ṣé ẹ rí pírọ́blẹ́mù táwa ní lónìí à ń dá Islam ṣe ẹ mọ̀jà àtàrà wa jẹ kí mo láǹṣe jẹ́mọ̀ à ń dá Islam ṣe àwọn Abubakar ò rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀dẹ̀rẹ́ ni tí ò ní dá ìsìláàmù ṣe ìtí ọ̀nà yóò pọ̀ sẹ́ẹ̀rẹ́ àwọn èèyàn ahasin ìlànàsì tastabid kùlùbáwò àfààní máa ṣe dáadáa sáwọn èèyàn wàá jèrè ọkàn wọn ọ sọ ọkàn wọn dẹrú fún ọ torí pé mímọ̀ ṣe dáadáa sí èèyàn a máa sọ àwọn èèyàn dẹrú fún yàn ẹ lọ ka ìtàn Abubakar Siddiq nígbà tọkọ gba ìsìláàmù nínú àwọn nǹkan tọkọ ṣe àwọn nǹkan tó lágbára pọ̀ ni kí ni tọkọ ṣe jàmá àwọn tọkọ jẹ́ ẹrú Abubakar àwọn tó jẹ́ ẹrú ó ń tú wọn lẹ̀ tí wọ́n ń dọmọlúàbí ẹ mọ̀ tún máa kéèyàn jẹ́ ẹrú ńjọ́ náà lọ́hùn àwọn tó jẹ́ ẹrú yìí ẹ má gbàgbé ọ̀kan náà ni Bilal ibnu Rabah Bilal bùnú Rabah Bilal bùnú Rabah Abubakar ló tú wọn lẹ̀ kó ló pẹ̀rú bákan náà Abubakar Siddiq oníṣòwò ni níbi tó ti ń ṣòwò èmi àti yín tó ní pọ́blẹ́mù yẹn àwa ń bẹ̀rù ká má bàa lùsì kọ́sítọ́mà àwa ń bẹ̀rù ká má kí tí ẹ̀sìn ni wa nídìí òkòwò tiwa a máa pèpè sẹ́sìn sẹ́ẹ̀rí ẹjẹ́ ń sọ kankan fún yín àwọn kèfèrí wọ́n gbọ́n tán ṣe yé ti wọn o èmi àti yín ni kọ́lọ̀ ń já gbọ́n tán ṣe yé tí kèfèrí bá dá skul lẹ̀ ẹ lọ ṣèwádìí tán bá gba tíṣà mẹ́wàá tí mẹ́jọ ni wọ́n bá jẹ́ muslim the next two years ẹ lọ ṣèwádìí nínú muslim mẹ́jọ márùn sí mẹ́fà ó ti di kèfèrí èyí tó bá rí pọ́fẹ́ lagídí wọ́n padà yọkùn sí sẹ́ǹpé eléyìí fáírọ́ọ̀sì gidi lélẹ́yìí o kò ní jẹ́ kí iṣẹ́ ẹwọ́ ṣe gíní o missionary work wa kò ní jẹ́ ó ṣe wọ́n á kẹwàá wàhálà kan wọ́n instigate àwọn ọmọ kan kọ́ kínní complaint pé àtàwọn òbí kan wọ́n lè sọ pé kínní kan kọ̀ kọ́ àwọn ọmọ dáadáa kì í máàkì nóòtì wọ́n sá wẹ̀sùn kan wọ́n kẹ̀ fún query wọ́n yọ kún system wọ́n di pélé kínní o <laughs> eléyìí ti gbọ́n tó ń ṣe yé wọ́n á frustrate out of the system tó bá dá lé iṣẹ́ ìwé ìròyìn ni àwa mùsùlùmí ní problem àwọn èèyàn ọgbọ́n nǹkan tó ń ṣe yé ẹ lọ ìfẹ́ mọ́ dákọ ẹ lọ wọ àwọn sùkúù mùsùlùmí míì tọ́jẹ́ sùkúù mùsùlùmí láńlá kèfèrí nígbà wọn ẹ̀dì sùkúù wàláì ò lè convince mi pé níbi tọ́lọ́ ń sàánú wa dé tí n bá mọ Ghana tí n mọ Togo mọ mọ Nàìjíríà tí n bá mọ gbogbo abi ní Nàìjíríà mọ mọ South West ní Nàìjíríà Ọlọ́run ti sàánú wa débi pé kò sí lẹ́fù tó ń wá nù mùsùlùmí tí ọ̀bọ̀ darí sùkúù rẹ tó lè rí àwọn èèyàn ń dá sùkúù lẹ̀ wọ́n á lọ gba kèfèrí kọ́ máa jẹ́ ẹ̀dì sùkúù wọn ẹ̀ mọ̀ wọ́n fẹ́ẹ́ fi tajà ní òkè sètorí Ọlọ́run o wọ́n fẹ́ fi show pé àwọn wà moderate àwọn wà bias àwọn wà neutral neutrality wo lọ́wọ́ àbí eléyìí mùsùlùmí ọ̀dà lè sẹ́ ìwé ìròyìn lẹ̀ kẹfìrì ní ọ̀ẹ́ díẹ̀ kẹfìrì ní ọ̀pọ̀ náà àwọn workers mùsùlùmí ọ̀dà lè sẹ́ pure water lẹ̀ kẹfìrì ní ọ̀pọ̀ náà àwọn workers ní ọ̀ẹ́ díẹ̀ ibẹ̀ tó rò pé fẹ́ dálẹ̀ ń kékọ́ lè máa wúlò fún ìsìláàmù kẹfìrì ní ó tó máa wúlò fún owó ìdá mẹ́wàá ní ó tó máa jáde ńbẹ̀ nǹkan sèmi àti ẹ kọ́lọ́n kó tún wá ṣe abubakar látara aṣẹ́ tó tún ń ṣe ó tún ń pe àwọn èèyàn pé kán wá gbàtọ́lọ́hún wọ́n sì ń gbàtọ́lọ́hún látọwọ́ rẹ̀ ìyẹn ló fà á tó já sí pé nígbà tí ó pẹ́ rárá sígbà tábùbákìrì tó gba Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbẹ̀ ńláńlá bíi Uthman ibn Affan ọwọ́ ẹ̀ náà ti gba Islam bíi Abrahman bono Auf ọwọ́ ẹ̀ náà ti gba Islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sàábé tí wọ́n jẹ́ sàábé ńláńlá ọwọ́ Abubakar náà ṣe kíni o iná ti gba ìsìláàmù yẹn Abubakar tá a wá ń ṣàlàyé rẹ̀ yìí lẹ́yìn ìpòhùn gangan fúnra rẹ̀ ó ṣe ìsìláàmù rẹ̀ dáadáa ó pe àwọn èèyàn sínú ìsìláàmù ó tún wá ná owó rẹ̀ sínú ìsìláàmù léè tá a padà máa rí àáfàá níṣẹ́ wàrà Abubakar yìí ọlá tí ń bẹ fún nínú ìsìláàmù pọ̀ alákọ̀ọ́kọ́ òun ni sàábé tọ́lọ́run ọba ń sọ ní suratu tauba quran chapter nine verse forty tọ́lọ́run ní sáníyà sinaini ibi wùmọ́ filgọ́rì ibi yẹkulu lè sọ ibi ìlà tazan iná lọ́ha máàna. nígbà tánàbí àsàlàm fẹ́ ṣe ìjírá ẹni tó sì kejì ànábì níbi ìjírá tí wọ́n sọ ṣe ìjírá kò ní mẹ́kà lọ sí Mẹ̀dínà tájọ wà nínú gáàrú Thawr nínú kòtò ọ̀gbun tí wọ́n wà yẹn níbi àpáta Abubakar ni òun ló wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam kódà nínú àdìsí Bukhari àti Muslim wọ́n lábùbákiri àbúbákiri gan lọ́gbà àdìsí yẹn wá fúnra rẹ̀ ó wá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam ó ní ó ní pé kúlítù lí nàbí yìí wà nánú fílgárì ó ní mò ń sọ fún Ànábì nígbà táwọn wà nínú kòtò yẹn nínú ọ̀gbun kòtò sáórì yẹn iri anabi láwọn anna ahadawu nọdọrọ tààtà kọdàmẹ ì láàbùsọrù náà wà àwọn keferi tó láwọn keferi débi koto ti wọ́n wa yẹn wọn ò sì rànà anabi àtàbùbákiri ọlọ́wọ́ bá ó di wọn abubakar sàmì gẹ́gẹ́ bí èèyàn àyà rẹ̀ ti máa ja pé a ó ní wà ànábì nu be wa o mọ́ńdọ́nùkà yá àbàbákìrì bìtìnáì Allahu thalithuhuma kí ló fẹ́ sọ nípa èèyàn méjì kan tọ́já sí wípé ọlọ́run ló ṣe kíni o ọlọ́run ló sì kẹta wọn kò sí nǹkan kan tí ó ṣe wá abubakri òun lẹni tó ṣe é jìrà pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ mọ̀ nípa abubakri àtọ́lá tí ń bẹ fún un. bákan náà abubakri òun náà lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kírun pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlá tí ń bẹ fún Abubakar kò tún sí fún sàábé mi nínú àdìsí àfàwà Zaidu ọmọ Arqam àdìsí Zaidu ọmọ Arqam ó ní wípé awalu man salla ma'a nabiyyi sallallahu alaihi wa sallam abubakar siddiq ó ní sẹ́yìn lákọ̀ọ́kọ́ pé èèyàn kọ́kọ́ ń kírun pẹ̀lú ànábì pé ẹnìkan kọ́kọ́ kírun pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam abubakar ni bákan náà abubakar yìí òun náà tó ni àtìkù lọ́ọ̀yì mínà náà àtìk sẹ́yìn atiku atiku èèyàn jẹ́ àtìkù àtìkù àtìk ìtumọ̀ àtìkù ni pé ẹni tá a ti bọ́kùn náà kúrò lọ́rùn rẹ̀ ẹni tá a ti yọ bíi nickname bíi ó kọ ọ̀nà gíjẹ ni. bí ó kọ kíra pé ó ó kọ nagijẹ àti kó èsè òrìjínà ó kọ abubakri ara nagijẹ rẹ òun ni àti ẹyọ ìsókè ẹnu gan wà òkè ju àwọn ilé tí wọn mọ dá wa lá àti ikú òun lẹni tá a ti bọkàn náà kú lọ́rùn rẹ̀ ẹni tá a ti yọ ọkùn náà kú sẹ́wọ̀n pé ó ń bẹ nínú Ramadan pé ọlọ́run máa ń ní àwọn ọ̀tọ̀kọ̀ àwọn tọ́lọ́run yọ ọkọ̀ wọn kú òun náà kọ́lọ́run jẹ́mi àti iná wà ń bẹ̀ ìwọ tọ́lọ́run bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ tí ẹ da òótọ́ wọn náà mọ́nu àti ikú lọ́ọ̀yì nìyẹn nínú àdìsí etí ìyàwó Aisha tí wọ́n gbà wá tó ń bẹ́nu súnánù tírímèsì àwọn àfa aládìsí yẹn lálàáfíà wọ́n lánàbí ọ̀sálà Abubakar ó sọ́dọ̀ ànàbí fàyàwòmáyídín súnmiyà àti ìkọ̀ anábì ní abubakar tó wọlé anábì abubakar bó o ṣe wáyé ti bọ́kàn náà kúrò lọ́rùn rẹ̀ o tó sínú ẹni tí ó náà ti yọ okun náà ọrọ pé èèyàn tó ń wọ abubakar torí ìwọ àti ikú nà náà ni ti yọ náà wọn ní látijọ́ náà wọ́n ti ń pè o àti ikú ti náà kọ́lọ̀hún ṣe bẹ́ẹ̀ fẹ́mi àti yín náà ṣé wá rí abubakri asidik kọ́lọ̀hún ọba àlekè ọlá kó bá ní yọ́nú sí i àáfàá ní àwọn nǹkan kan bẹ tó yẹ ká mọ̀ nípa àṣẹmí ayé rẹ̀ àmọ́ wá mú díẹ̀díẹ̀ àwọn ibi kókó tó di abdul wahadi ilúmọ̀ tó sọ dẹni tó lóore jù nínú ọjọ́ yìí àwọn kókó tọ́já sí pa wọn sàábé wọ́n lé Abubakri wọ́n lé lé lé wọn lè bá kí làwọn nǹkan tó fà òun la fẹ́ máa gbé yẹ̀wò yẹn sẹ́ẹ̀rí alákọ̀ọ́kọ́ nínú nǹkan tá a fi mọ̀ wípé Abubakri ẹni ọlọ́run tòótọ́ ni wọ́n nígbà tó di wípé ó gba Islam sẹ́ẹ̀mọ̀ pé àwọn sàábé wọ́n ń fi Islam wọn pamọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí ẹ̀rù tí ń bà wọ́n kán má bàa fìyà jẹ wọ́n kán má bàa ṣe kí ni o kán má bàa fi ìyà jẹ wọ́n wọ́n lábùbákìrì ọ wà nínú àwọn tó fi ìmánì rẹ̀ hàn èmi àbúbákìrì mo gbà Islam kèé ṣe kí mo tó wá gbà Islam lásán o mo tún wá ń pe àwọn èèyàn sínú Islam wọ́n ló tún wá ń jẹ́ pé kódà wà láòkèrè àlùmọ̀ṣìrìkú náà kọjá pé ẹ̀yin kèfèrí ẹ kórìíra rẹ̀ ìsìláàmù ìlàmọ̀ ṣe ibẹ̀ láti máa pèpè sí. kódà wọ́n láwọn tí wọ́n tún wá ń fìyà jẹ nínú àwọn dùáfà nínú àwọn tó jẹ́ ọ̀lẹ nínú mùsùlùmí Abubakar tó ń gbà wọ́n lẹ̀ sẹ́yìn pé ní ìsìn kéèyàn ò rí àwọn kankan kó kán máa fìyà jẹ wọ́n kọ́ ọ máa gbà wọ́n lẹ̀ ó ṣòwò pé you are among their sympathizers kẹ́nìkan lọ gba Boko Haram lẹ̀ mọ́ Maiduguri ń sìn wọ́n ní bọ́yọ̀ wà ní àwọn tí ń sponsor kí ni Boko Haram kẹ́nìkan lọ gba OPC member alẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ọ wà ní sátá kí ni OPC wọ́n lábùbákìrì ó wá ń rí tán fìyà jẹ àwọn èèyàn yóò tó wá máa sọ fáwọn kèbèrè pé à kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ máa fìyà jẹ ní ìsí nítorí pé ó pé ọ̀kan ṣoṣo ní ni o Allah nínú orú àwọn tó gbà kalẹ̀ òun ni Bilal ibn Rabah bilalu wọ́n ròyìn ìyà tí wọ́n fi jẹ ìyà tiẹ̀ tọ̀sán tòru ni torí pé ọ̀gá rẹ̀ Umayya kèfèrí ayé dọ̀run ni ó wá kórìíra tọlọ́hun ó kórìíra ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn fatabu bá kiri tọ́jà pé fasa wa mọ̀ wù ó wá bá dúnàdúrà èló ló fẹ́ ta ọkùnrin yìí sẹ́wọ̀n pé ńgbà yẹn tán máa ń ṣòwò ẹrú tán máa ń tarú ẹrú báyẹn ká sọ pé lápẹ̀rẹ̀ bìláàlì wọ́n ti bí two million Abubakar ìfún yín four million ó ṣe nílọ́pọ̀ mélòó sẹ́wọ̀n pé gbà míì ẹnìkan ọ̀fẹ́ ta nǹkan àwa afẹ́ kọ̀tà tá a bá gbé owó tọ́pọ̀ lè yẹn lè ṣe kí ni o kéèyàn léyìn ọ̀rà rú fóònù mi pé àbá fóònù ìmọ̀ràn thirty thousand àmà jẹ́ ìyọ síìmù ọjà sáré bá ń kó <laughs> jẹ́ ìyọ síìmù jẹ́ ìyọ síìmù sóyè bá ń kó torí ń ra bíi mẹ́ta arú rẹ̀ padà nú ẹ̀ ṣé tí mo sọ yé ní ìsìn ẹ ti rí wípé ìtẹ́ èèyàn ọ̀fẹ́ tà tán bá ti lè kówó tọ́pọ̀ lé èèyàn ó ṣe kí ni o èèyàn ta lójú ẹsẹ̀ Abubakar wọn ló tún ṣe bẹ́ẹ̀ débi pé kí ni o àwọn tí wọ́n tún fìyà jẹ lábala pé ó fi Islam ẹ̀yàn ó tún sọ wọ́n dọmọlúàbí bákan náà Abubakar Siddiq ọlọ́run ọba àlékè ọlábà níyọnu sí i wọ́n nígbà tó di bá nàbí sallallahu alaihi wasallam tó ń kó àwọn sàábé sílé al-Arqam ibnu abil arkom. sẹ́yìn pé gbàtí islam kọ́ bẹ̀rẹ̀ ibẹ̀ náà ti ń re àwọn sàábé ibẹ̀ náà ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ wà nínú àwọn tí máa ń náwó lẹ́lé wọn lórí torí pé gbogbo wa náà lè imagine irú bí sẹ̀mí ayé ó ṣe nira fún wọn ìyá wa Khadija sẹ̀ǹpá tí wọ́n níbẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ yìí alóhùn lobìnrin àkọ́kọ́ tọ́jàgbàlagbà tọkọ́ gba kí ni o Islam sẹ̀ǹpé Ali ọmọ èké ni Ali olówó lọ Zaidu ẹrú ìyá wa Khadija ni òun náà olówó lọ àwọn wo náà wá ń fìnánsì ànàbí àsálàm ìyá wa Khadija àti ta ni o Abubakar Siddiq <clears throat> kódà ní ọjọ́ ogun Badiri wọ́n ròyìn ìtútọ́ lágbára eléyìí tí àáfàá wa Abubakar Siddiq eléyìí tó ṣe kí ni o tọpa tó fi já sí wípé ó wà nú àwọn tó lọ ń lò láti jẹ́ kí ogun yẹn kó ṣe kí ni o kó ṣàṣeyọrí Abubakar Siddiq ọlọ́run bá ní yọ́nú sí i wọ́n ní kò sí nǹkan tí màá fẹ́ ṣe tí èyí jẹ́ kọ́ hàn sànàbí jàmọ́ ẹ̀ jẹ́ ká di ẹ̀kọ́ ìmú sẹ́ẹ̀rí gbà míì mọ̀gbọ́n tán mo mọ̀ tán a máa jẹ́ èèyàn ò ṣe mistake mo gbọ́n tán mo ṣe kí ni o mo mọ̀ tán Abubakar asọpọlọgbọn ni lẹ́ẹ̀kan pé àtàfìlìjà ìlíyà wọn èè kọyàn rẹ̀ kéré ṣùgbọ́n nígbà tó tún gba ìsìláàmù torí pé ìsìláàmù yẹn tóbi lẹ́mìí tiwọn Abubakar a máa fọ̀rọ̀ tó ànábì wa Muhammad létí sallallahu alayhi wa sallam a máa fi ọ̀rọ̀ a máa fi tó létí rí ànábì nǹkan la látó rò pé a fẹ́ ṣe o kí ni ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ fún wa lórí ẹ̀ ànábì ọ̀dẹ̀ ṣe kí ni o yóò fún ní ìmọ̀ràn ẹ wá jẹ́ a báyìí ẹ wá jẹ́ a báyìí ẹ wá jẹ́ a báyìí ara nǹkan tí wọ́n fi ròyìn Abubakri òun nìyẹn bákan náà Abubakri asidik radiyallahu ta'ala anihu nínú ẹni tó gba ànábì gbọ́ lódodo jù ló wà àwọn nǹkan táwọn èèyàn ó máa doubt tó jẹ́ pé àwọn èèyàn yẹsù àwọn èèyàn yẹsù kùnàs fi amri mọ̀ àwọn èèyàn ó máa ṣe èméjì nípa nǹkan kan Abubakar ó sì gbàgbọ́ irú ẹ̀ ló fa ìrìn àjò al-isra'u wal-mi'raj àti gbọ́tàn rẹ̀ rí láìmọye àwọn wáàsí ẹ̀ẹ́dì pé isra'u wal àwọn nǹkan kan bẹ lóòótọ́ tó jẹ́ pé téèyàn ọba jẹ́ mùmìnì kò ní gbàgbọ́ lódodo àwọn sàbẹ àtàwọn ará amáka wọ́n rà nàbí lálẹ́ wọ́n rí ní kíni o alẹ́ ọwọ́ àdàárọ̀ ọjọ́ kejì ọwọ́ à sọ fún wa pé mo ti lọ sọ́mọ̀ lẹnu alẹ́ àná o mo ti gbàrún dé fún yín o à ó ṣe kíni ọlọ́ọ̀bọ ọlẹ́ èkó àbọ̀ ọlọ sọ́mọ̀ sọ́mọ̀ mọ́ lọ. mọ́kà lọ́lọ́ àbí mẹ́dínà kì í ṣe mọ́kà mẹ́dínà sánmọ̀ lọ́dọ̀ ọlọ́run torí pé ń tó ṣẹlẹ̀ yẹn wọ́n rí wẹ́ẹ̀rí wọ́n ròyìn pé ẹṣin tó gbà nàbì dé Jerúsálẹ́mù gangan ní mọ́sálásí akọ́sọ́ ibi tójú ẹ̀ bá dé lẹ́sẹ̀ rẹ̀ ó fòde píù píù píù ṣùgbọ́n tó jẹ́ kí wọ́n àgbàgbọ́ gbogbo ń tó lójú ọ̀nà sí àwọn kọ́fílà àtìjàríyà wọn àwọn tí wọ́n rán ká lọ bá wọn ṣòkòwò ànábì níbi báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ sí wọn ibi báyìí wọ́n dúró ń bẹ̀ ibi báyìí nígbà táwọn yẹn wáá dé lẹ́yìn àìmọye ọjọ́ àìmọye ọ̀sẹ̀ àìmọye oṣù wọ́n ní tànàbí sọ òdodo ni o ṣùgbọ́n káwọn yẹn ó tó dé láti kọ̀ǹfàmù tànàbí sọ Abubakar ni pé tó bá sọ pé òun lọ ibi tó tó jù bẹ́ẹ̀ lọ òun gbàgbọ́ ìtò tún lágbára jù bá ń lọ gan òun ti bànàbí abubakar ṣe kí ni o ọgbà ànábì gbọ́ lójú ẹsẹ̀ ọlọ́run bá ní kí abubakar ṣe dé. ṣé ẹ tó wá rí abubakar siddiq nínú àwọn mujahiduna ló wà ara àwọn tí wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run tí wọ́n fèsì àwọn ọ̀tá kódà wọ́n ní lọ́jọ́ ogun bádìrì ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ abdulrahman ọmọ abubakar òun wà ní kèfèrí níjọ́ ogun bádìrì kẹgbà Islam wọ́n ní lọ́jọ́ ogun bádìrì kánà máa lè mùṣìríkì òun wà pẹ̀lú àwọn ẹlẹ́bọ Abubakar wà pẹ̀lú àwọn ta ni o mùsùlùmí wọ́n ní falamma aslama qala li nígbà tó wá di pé Abraham tó gba Islam sẹ́yìn pé èèyàn máa rántí pé <laughs> dádì mi wallahi <laughs> ọlọ́ọ̀lọ́gbọ́gbẹ́ ẹ̀ ní kúlà tọwọ́ mi wallahi ìbá ti sọ orí yín kalẹ̀ láti jẹ́ ogun bádìrì mo wà níbi ẹ̀gbẹ́ igi kan báyìí tẹ́ dúró sí tí mo sá pamọ́ báyìí wà lẹ́yìn bá ti gé orí mọ́kẹ́ sànú yín ni. wọ́n lọ bá sọ fún bàbá rẹ̀ Abubakri pé lọ́jọ́ ogun bá dírì ìrẹ́ bàbá mi mi ì bá ti pọ́ mi ì bá ṣe kí mi ì bá ti pọ́ mọ́kẹ́ wo pé kí n má pa ọ́ ni mo ṣe sẹ́rí kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n lábùbákiri wa ń sọ wípé ṣùgbọ́n kálẹ̀mí bá ní kálẹ̀mí ni mo bá rí ọ níjọ ogun bá dìrì màá sọ orí ẹ̀ kalẹ̀ <laughs> jama ẹ̀gbọ́n tó sọ yé ah! wàláì ìmánì ńlá ni ara àwọn abubakiri abubakiri wà nínú àwọn tọ́lọ̀ wọn bá ń sọ níparí sórọ́tùlì mujadala látẹ̀jídù kọ́ọ́mọ́n yúmínú nàbí láì wálé ìyàwó mẹ́láàkẹ́ yóò wá dúnàmọ́nà àádọ́lọ́ àwàrọ̀súlà. ah wà nù wọn ẹ ní ráwọn tán gbọ́ ló ń gbọ́ àtọjọ́ ọ̀kan yìí kán wá mú lọ́rẹ̀ àwọn ọ̀tá ọlọ́run àwọn tó ń bọ́ lọ àtànàbí ìjagun ìbá àjẹ́ bàbá wọn ìbá àjẹ́ ìyá wọn ìbá àjẹ́ alásùnmọ́ wọn ìbá àjọga wọn ó ní ká lóun bá rí ọjọ́ náà òun ọ̀sán orí rẹ̀ kalẹ̀ ẹ ò yàtọ̀ láàrin ìmánì àti kíni o kúfúrù torí pé tọ́rọ̀ bá di bí ìmánì èèyàn gbàgbé kọ̀rọ̀ bà bàbá rẹ̀ ní ọlọ́ọ̀sẹ̀ ó ní kọ́ ọlọ́mọ sọ̀rọ̀ méjì ìwọ ló ní ṣe kọ̀rọ̀bà já láàrin o ní sọ̀rọ̀ méjì ọmọ wa ṣe dáadáa sí kíni o bàbá rẹ ń lé ayé ṣùgbọ́n níbi ọ̀rọ̀ lọ́rọ̀ méjì ò ní tẹ̀lé bàbá rẹ̀ màmá rẹ̀ sọ wípé tó kó o tó lè lọ ilé ọkọ o àwọn lọ tọrọ rẹ̀ ń di òòsà ni irú ẹ̀sìn lẹ̀sọ́ ọmọ ìyá wa kan o ò lè lọ ilé ọkọ pẹ̀lú ìjáàbù rẹ̀ lásán ó dé di òòsà ọlọ́ọ̀rù kinní kan àwọn ọ̀pẹ̀ran kan ọ̀ọ́ta ìjẹ rẹ ìwọ náà jẹ́ ń bi ẹran yẹn ọba torí àbí ọba lọ di òòsà lóòótọ́ ọdẹlẹ́bọ tọ́lọ́ ọba tó wà mọ́ kó tó kú lásìkò òun kú sí kèfèrí abubakar ní ká ní mo bá rí ọ ìsorí ẹ kalẹ̀ jama ẹ̀rí mọ́ni àti kíni o àti kúfúrú tó bá fi lè mú bàbá ká ní mo bá rí ọ ìsorí ẹ kalẹ̀ ẹ ti mọ̀ pé ẹni ọlọ́run first class òun làáfà wa abubakar Siddiq ọlọ́run kó bá ní yọ́nú sí wọn jama. Abubakar Siddiq yìí kọ́lọ́n kó bá ní yọ́nú sí i wọ́n nínú àwọn nǹkan tẹ́ fi mọ̀ pé ní ọlọ́run ni ọmọ ń participate nínú àwọn gozawat máa nàbí yìí sallallahu alayhi wa sallam àwọn ogun tí wọ́n jà nínú Islam ó máa ń dá sí i pẹ̀lú owó rẹ̀ pẹ̀lú ẹ̀mí rẹ̀ irú ẹ̀ ni ọ̀kan nínú àwọn ogun tí wọ́n jà tí ànábì sallallahu alayhi wa ó pe àwọn sàábéjọ ọyẹ ẹ̀ wá dá sí tọlọ́hún jama kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ níbi ogun tánàbí sallallahu alaihi wasallam tó pe àwọn sàábésì wọ́n nínú owó mẹ́rù dùn pé ah màá la Abubakar lónìí torí wọ́n ti máa ń bá a ṣe mùsàábàkọ̀ wọ́n ti máa ń bá a figagbága wọ́n wá rí sí wípé kò síjọ́ kan táwọn wọ́n ní Abubakar inú mọ́rù wá ń dùn sẹ́yìn ìgbà míì téèyàn bá lówó lọ́wọ́ pé à ò ní ìmú tiẹ̀ ní bí hundred thousand kan lọ́wọ́ gbogbo ẹ̀ máa gbé lẹ̀ tàbí kí n fifty lẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n nígbà tí ó yà gbogbo ohun tí Abubakar Siddiq tó nílé ó sì lọ́ọ́ kó gbogbo ẹ̀ wá jama n ta n sọ yìí ó dùn sọ lẹ́nu o jama ẹ̀ jẹ́ ká gbọ́ yé ó ṣe kí ni mo gbé Abubakar gbogbo dúkìá lọ́lọ́ kó wa umaru òun kò dajì ilẹ̀ bíi lápẹẹrẹ kéèyàn ní hundred thousand lákàntì kó sì lọ kó lọ atm jọ gbogbo hundred thousand yẹn àáfà gílẹ̀sẹ̀ kù mọ̀ sí ọlọ́run àtànàbí kù àáfà ẹni sí ọlọ́run àtànàbí kù bẹ́ẹ̀ èyí ni wọ́n gbé à wàlẹ́ ẹlẹ́yà ń bẹ́ lé o ẹlẹ́yà ọ̀jẹ̀ o à ìwà kọ̀ lọ́ọ́ bó tiẹ̀ àti báwọn àáfà àtúnláláyè tọ́ pọ̀ lórí irú àwọn masáìlù tó bá rí báyẹn Abubakar ó ń ṣe ọwọ́ ni ìmánì lòdì ó ṣe bẹ́ẹ̀ o ẹ má ṣe mistake o ìwọ tó bá rí pé o fẹ́ kó gbogbo dúkìá rẹ lẹ̀ fọlọ́n alákọ̀ọ́kọ́ rí pé ò ní kábàámọ̀ lórí ẹ̀ tó o bá ti rí pé padà máa kábàámọ̀ má ṣe nǹkan tó tún ní gbalada ìwà láì tàlẹ́ anything wá ṣẹlẹ̀ sí ọlọ́lá ní ìsìn tí ì bá ṣe pé gbogbo owó mi tí mo kólẹ̀ lánàá fún tọ́lọ́run ó tó dọ̀la ń bi iṣẹ́ àbáyé kí ló ṣe yín tẹ̀ ńlá àgùn yìí tí ì jẹun ni tí ì bá ṣe pé gbogbo owó mi tí mo kólẹ̀ lánàá ó tún yá ó tún rin àwọn èèyàn tó níbi àmọ́rí tẹ̀lẹ̀sẹ̀ láàrin ìbẹ̀rẹ̀ sí bódìjà ńgbà sẹ̀tẹ́rìàtì tí èèbá ti gbogbo omi tí mo kó lè lánàá àbà Abubakar ò ní dá aṣọ mọ́ nítorí ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà náà tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ ojúmọ́ ìmọ̀ọ́nì rẹ̀ gbé pé tóun bá kó gbogbo tóun ní lánàá ara ẹ̀ ló fi máa ṣe tí mọ́ni ẹ bá gbé o lè kó láàjì lẹ̀ èyí ò ní ìmọ̀nì tí Umar òun kó dáàjì lẹ̀ Abubakar ṣe kí ni o ó kó gbogbo ẹ̀ lẹ̀ Ọlọ́run jẹ́ kí ìmọ̀nì wa ó lo òkè jama àti dájì àti gbogbo ẹ̀ ìmọ̀nì tí wà lẹ̀ lónìí káwọ̀ ò tó lè fi one percent ilẹ̀ àárò dáadáa pé à ń yà lọ fowó yẹn ra kinní kan síbi kan ni màmá bá project kan lọ ni ní táwọn orò nìyẹn ńlọ́fà tó jẹ́ pé ẹ̀sìn ń develop nígbà tiwọn lónìí mo sọ̀rọ̀ kan bí kan bá yà jẹta mo ní pírọ́blẹ́mù tí ń ṣẹlẹ̀ lónìí sẹ́ẹ̀mọ́ jẹ̀mọ́ ìsìláàmù ń tẹ́rín àwa mùsùlùmí ń sanra ẹ gbọ́rọ̀ mi yé ìsìláàmù ṣe kí ni ìsìláàmù ń rù ebi ń pa ìsìláàmù àwa ń yó wíárẹ́sì ìsìláàmù ló yẹ kó máa sanra káwọn máa rù. tí islam bá tiẹ̀ wá ń sanra táwa náà ń sanra ṣé kò tó dáa àwa ń sanra ṣe kí ni o ìsìláàmù ń rù àwọn òṣè tá náwó sí ìsìláàmù mọ́ àwọn òṣè tá ti ná àwọn sábẹ́ kìí ṣe pé tó kí rù pé ebi ẹ̀mí gbàmí èyí ó tó jẹun gan tí lọ àwọn náwó tún ṣe wàhálà àtọ̀sán tó rú sí Islam kí rapid development kọ́ máa wà gbogbo ohun téèyàn bá ń ṣe wàhálà lórí ẹ̀ pẹ̀lú farata pẹ̀lú farati pẹ̀lú àforírọ́ nǹkan yóò máa develop kódà tó bá jẹ́ irọ́ lẹ gbé dání irọ́ ẹ fẹ́ máa spread ẹ̀ pé òòrùn tẹ̀ ń wò yìí òòrùn lọ́lọ́run o ẹ wá ń ṣe wàhálà lórí ẹ̀ ẹ̀ ń tẹ tracts lórí ẹ̀ ẹ̀ ń polówó lórí rédíò lórí tẹ́lì tọ̀sán tòru ẹ̀ ń ṣe public akíní kan àwọn kan ọgbà ń tẹ́ ẹ dání gbogbo ń téèyàn bá gbé dání tó bá ń gbìyànjú àti spread ẹ̀ tó dúró lórí ẹ̀ pàápàá tó tó wá jẹ́ tọ́lọ́run tá a tó wá ń bẹ̀ lọ́n bó làwọn èèyàn ṣe ní ìgbà ṣùgbọ́n lónìí Islam ń rù àwa ṣe kí ni o à ń sanra kọ́lọ́n kó tèmi àti oṣù Abubakar gbogbo dúkìá rẹ̀ ló ṣe kí ni o òun ló kó lẹ̀ jàmá a mà nídìí irú àwọn èèyàn báyìí àwọn èèyàn tí ó lè ná dúkìá wọn fún tọ́lọ́run kí títọ́ ọlọ́run ọmọ gbèrú títọ́ ọlọ́run ọmọ lásọlá tí ò ní wà ní òhù ànídìrú àwọn Abubakar ọlọ́run bá ní kí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu. jama Abubakar yìí kan náà náà òun ló tó ọmọ rẹ̀ Aisha ó tó yọ̀ ọ̀dẹ̀ fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kọfẹ́ bó ti ẹ̀já sí pé rìwáyà ti pọ̀ ànábì wọ́n gbéyàwó Aisha hàn lójú oorun báyìí ni pé avi yìí ìyá zaujatuka fi dúníyàwó làákìrà obìnrin tá a fi hàn lójú oorun ìyàwó rẹ̀ láyé àtọ̀run ni o tá a sì lóbìnrin náà ìyàwó Aisha ànábì lọ àpúròchì Abubakri Abubakri sọ pé ọmọ ìyá rẹ̀ mọ jẹ́ nú ẹ̀sìn ìyàwó Aisha sì rèé wáyé yàrá ka halal ọlẹ́tọ̀kọ́ ọ̀fẹ́ Abubakar yọ̀ǹda yàwó Aisha ṣé ẹ rí bànàbí ṣe fẹ́ Aisha mọ̀sáìlù tó pọ̀ ń ọ̀rọ̀ fíkìú ṣùgbọ́n yẹn kọ́ ni tá a fẹ́ yanjú lé ni tọ́ra àwọn olórí gbogbo àwọn ọ̀tá ọlọ́run àwọn ọ̀tá ẹ̀sìn àwọn ọ̀tá súnà wọ́n ń sọ ìsọkúsọ nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìmí oṣù bá bá ńlẹ̀ ẹ̀kún wàhálà ìtọ́ba àdìjọ́ ọ̀gbìn ìdàlùkẹ́ àmọ̀ tí ó jẹ ìyá anabi fẹ́ ya wa aisha nígbà tó wà lọ́mọ ọdún méje anabi ò dẹ̀ sùn mọ́ tẹ́ ẹ dọ́mọ ọdún mẹ́sàn-án torí pé ńgbà tànàbì fẹ́ yẹn kò tí ì mature tó ẹni tó lè máa enjoy sexual life alákọ̀ọ́kọ́ ń bẹ̀ anabi ò ṣe courtship tọ́ra àwọn kẹfẹ́ máa ń lò fẹ́ràn fẹ́ máa ń lo ọ̀rọ̀ ya wa aisha tànàbì anabi bá gbogbo ètò àfẹ́rẹ́ ni àfẹ́rẹ́ ní ṣe kí ni o ó ti parí ìmáàmù Nawawi rahimahullah tọ́lá àwọn rìwáyà àti pọ̀ rìwáyà kálá nàbí fẹ́ lọ́mọdún mẹ́fà ìkálá nàbí fẹ́ lọ́mọdún méje ìmáàmù Nawawi ní pé ẹ má wulẹ̀ dára yín láàmú nínú tàn ọjọ́ orí ìyá wa Aisha nígbà tánàbí fẹ́ ìyá wa Aisha jẹ́ ọmọ ọdún mẹ́fà àti oṣù mẹ́wàá ọmọ ọdún mélòó àti oṣù mélòó sẹ́wọ̀n pé ẹ̀yin onímọ̀ àṣì ẹ̀sá wà ńlẹ̀ ẹ máa approximation àwọn tó bá approximate ẹ ẹ ní rs kìlẹ̀ ẹ máa pè é kíní kan significant figure nínú màá ìbí ẹ máa sì pọ̀ o ẹ máa student lè mí àwọn tó bá approximate ẹ àwọn kàkókè ni o seven years pé ọmọ ọdún méje àwọn tó rò pé kéèpọ̀ ọdún méje tán àwọn kàkọ́dún mélòó mẹ́fà méjèèjì náà lọ́kọ́ rẹ̀ ṣùgbọ́n ìtọ́kọ̀ rẹ̀ ti fi ní pọ́ ọmọ ọdún mélòó méje torí pé ní tó èpè méje kò tó ní tó fi ju mẹ́fà lọ anabi dẹ̀ parí gbogbo ètò yìgì pẹ̀lú abubakri àwọn tó wá nípa anabi asalam ó nífẹ̀ẹ́ obìnrin ó wá lọ fọmọ kékeré àwọn tó rí wọn ti yí kọ́tà nìyẹn alákọ̀ọ́kọ́ níjọ́ náà lọ́hùn ẹ méjì àti ìlọ́jọ́ náà lọ́hùn gan ẹ já lo àsìkò wa yìí sọmọ ọdún mẹ́sàn-án ọmọ ṣe menstruation tí wọ́n ò bá rí èmi rí bàdàn yìí ìwọ ti rínú àwọn ọmọ olówó máa la etí dáadáa àwọn ọmọ olówó máa ń tìmọ́lẹ̀ àwọn ọmọ tí èso ọmọ olówó lọ àbọ̀ ọmọ tí bá máa ń jẹ wẹ́wẹ́ ọmọ tó yẹ pàtó ọmọ ọdún mẹ́fà méje bí ṣe ń fáìfà láì ní ọmọ jẹ ṣingọ́mù ní ọmọ jẹ gúdígúdí ní ọmọ jẹ gbogbo ẹ̀ ó súnmọ́ kó tètè develop bodily physically látara kó tètè develop àwọn kankan nú ara rẹ̀ ó súnmọ́ kẹ́jẹ́ menstruation kó tètè máa wáyé àwọn ọmọ ń sọ menstruation lọ́dún mẹ́sàn-án lọ́yọ̀ọ́ state wa tá a wà ẹ lọ síwádìí ẹ̀ ẹ ń bá já àwọn teachers ọmọ primary school menstruate nílùú tá a wà yìí ọmọ ẹ wá tó lọ wo èyí tó bá sọ pàdé bí fọmọ ọdún mẹ́sàn-án yẹn ẹ mọ̀jà àti ìpadà sáyé ìjọ wo one thousand four hundred and kìíní kan yẹn ẹ mọ̀jà àti ìlọ́ọ̀bẹ wo akọ́nso ayé ti yìí náà ọmọ ọdún mẹ́sàn-án láwọn countries míì lágbàáyé ó ti tóbi jọmọ twenty years wa lọ nàìjíríà pẹ̀lú development ẹ̀ bá ti kó nàìjíríà rí tó ti rá àwọn ọmọ ṣe ń develop tó jẹ́ pé mí inú àwọn ọmọ ìrè wọ́n ti mature tí wọ́n ti tẹ́ tọkùn ilé máa sọmọ. ìyẹn nìkan tó kọ́ ànábì èèwà ṣe irú àwọn sẹ́nétọ̀ àwọn federal honorable tí wọ́n lọ káwọn ọmọ ọlọ́mọ mọ́ yunifásitì tán lọ rún ọmọ òtẹ́ẹ̀lì ànábì lọ fẹ́ nílànà tọ́lọ́ lọ́dọ̀ ta ni o bàbá rẹ̀ nínú gbogbo ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwa àtúndì pànàbì tó fẹ́ ọmọ èké kan tó dàbí ìyàwó Aisha gbogbo ìyàwó ànábì yòókù widow divorcee ni wọ́n ẹ wá padà sáyé ànábì kódà kan tó bí ànábì ìtàn fi rinlẹ̀ àwọn tó jẹ́ kiriyó nú àwọn ọba kiriyó kiriyó àwọn tó fọmọ ọdún méje ń bẹ nú wọn àwọn tó fọmọ ọdún mẹ́sàn-án ń bẹ nú wọn láwọn tí èsè mùsùlùmí gan títàn ń bẹ lórí ẹ̀ èyí pípé kánú bá pípé èyí ò wá gan ni èyí bá máa dákọ wọn àtọkọ ọmọ tí wọ́n fẹ́ nínú àwọn tó jẹ́ kèfèrí gan tí èyí ṣe mùsùlùmí tí wọ́n fẹ́ àwọn ọmọ kéékèèké jẹmọ́ tó bá rí bẹ́ẹ̀ ànábì fẹ́ ìyàwó Aisha nígbà tó tó fẹ́ nígbà tó ṣe kí ni o tó tó fẹ́ ìmáàmù báyàkì tó gba rìwá yà wá báyàkì èyí sáyé ànábì ẹ̀yìn ànábì tó ní obìnrin nínú àwọn sálàf tó di grandmother at the age of eighty years at the age of what Oh, the grandmother lọ́nà wo òun bímọ lọ́mọ ọdún mẹ́sàn-án nígbà tọmọ rẹ̀ náà wá pọ́mọ ọdún mẹ́sàn-án ọmọ rẹ̀ náà tún lọ ilé ọkọ ó tó bímọ rìwáyà ẹ̀ ń bẹnu báyàkì nínú àwọn sálàfù ni nínú àwọn tọ́tẹ̀ láwọn sàábé tó di grandmother lọ́mọ ọdún mélòó ọmọ ẹni tí yìí à òun bímọ lọ́mọ ọdún mẹ́sàn-án ọmọ ẹ̀ náà gbọ́dọ̀ mọ́tẹ́sán ti bímọ òun ti di grandmother at eighteen years eighteen years táwọn ọmọ ti bí ìṣe sìnà káàkiri òun ti di responsible grandmother. alimoyi mọ́lọ́mọ́ ni kí ànábì o àwọn olórí gbogbo ni màá sọ̀tọ́ kúrò nípa anabi, ànábì tiwa anabi ẹni ọlọ́run ni kódà àwọn tó jẹ́ kèfèrí tí wọn wà bias wọn sọ bẹ́ẹ̀ pa anabi èsè ń rádaràda kèé so ní kébékèbé lábala obìnrin ẹni ọlọ́run tó mọ́ pẹ̀rẹ̀ gàdá ni ọlọ́run bá ní kí ànábì ànábì fẹ́ yàwó Aisha to cut it short nígbà tó wá di pànàbí tó kú wọ́n nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn kan rò pé ànábì ò kú ara wọn ni wúmọ̀rù wa ẹ ń bá lànàbí kú ẹ má sọ ìsọkú sọ ń bí o ànábì ò kú o ọlọ́ọ̀dọ́ ọlọ́run ni o bí Musa náà ṣe lọ́ọ̀dọ́ ọlọ́run tó lọ gbàrò wá lọ́dọ̀ ọlọ́run ànábì ò kú o jẹ́mọ́ nínú rìwáyà awa abdullahi ọmọ abbas ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọ́n ń ròyìn wọ́n níṣẹ̀lẹ̀ yìí ó lágbára lára àwọn ah ànábì kú kò kú ó kú kò kú ó kú kò kú bó ṣe dé ọwọ́ arí umaru tí umaru ń sọ̀rọ̀ tí ń ẹ má sọ fún mi ká nàbí kú o ẹ má lànàbí kú tí n bá gé orí ẹ̀ sọ̀kalẹ̀ ànàbí aláwùbákiri wàá dé ó ní ìjìlìsì yà Umar ìjìlìsì yà Umar ìrẹ́ Umaru lọ jókòó ìrẹ́ Umaru lọ ṣe kí ni o lọ jókòó wọ́n ní fàábà Umaru à jìlìsà Umaru ọba jókòó àdìrẹ́ Umaru mọ́ ní ọlọ́jókòó Abubakar bá bẹ̀rẹ̀ fatashahad ashadu an la ilaha illallah wahdahu la sharika lah innal hamdalillah ó sàsọ ọ̀rọ̀ ó sàfọ̀mọ́fọ́ lọ́hún ó ṣe gbogbo ẹ̀ ó lẹ́ àmà bad lẹ́yìn gbogbo mọ̀kọ́dìmọ̀ tí mo ṣe ẹ̀yin èèyàn ẹ̀la etí yín o fàmọ́nkánà minkum yabudu muhammadan fàyínà muhammadan kọ̀dìmọ́ta straight all lọ straight forward gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kínní ẹ̀ ń bá jẹ́ pé ànábì ló ń sìn ti kú sẹ́ẹ̀mọ̀ pé ẹni tí gbogbo wọn ti mọ̀ sí kí ni o sídìkù olódodo èèyàn ẹni tí wọn Abubakar ọ̀parọ́ rí ọlọ́run jẹ́mi àti yín náà ò lè dà bẹ́ẹ̀ kò pa irọ́ rí láfílíjà ìlíyà wà láfílì Islam kò parọ́ rí kèé parọ́ kèé fi rọ́ sàwàdà ah Umaru láròhún wálẹ̀ Ànábì ti kú Wa kánà yá budu lọ́à fàyínà lọ́à ayúlá yamut ẹ ń bá jásí pọ́lọ́ọ̀ ní sìn ọlọ́ọ̀ èkú o ọba gbére ni o umaru ní apò òun jábọ́ ó ní abubakar wá ka àyà kan nù kúránì ó ní wà bí ìgbà tó wọ́n gbọ́ àyà wọn sàn kí n máa tí kan àbí kán máa kà lórí ìrùngàn téèyàn ọgbọ ara èèyàn ó sì máa làágùn wàhálà ìyá àdé àbí ìgbà áyà téèyàn ti gbọ́ túmọ̀ ẹ̀rí tẹ́ẹ̀ sílì bóyá nú àwẹ̀ bóyá gbà tí èsè nú àwẹ̀ ẹnìkan ọmọ wa kà á yà ó dẹ̀ jọmọ́ rú ṣẹ́sí kan tí wọ́n ti ṣe lónìí tí ọ̀dà ara èèyàn ó sì máa gbọ̀n ọ̀gùn òṣìṣẹ́ lábíyé èèyàn lójú ẹsẹ̀ pé ah níbo láyà ìwà kí n sì rẹ́ni kà fún mi lẹ́ẹ̀kan ìbá tí miss behave báyìí Abubakar ní ẹbọ ẹsẹ mi dàn ẹ dákẹ́ wàá máa Muhammad muhammadun illa rasulun qad khalat min qablihi rusul ó ní etí yín mélòó anabi muhammad sallallahu alayhi wa sallam kò jẹ́ nǹkan kan àyàfi òjíṣẹ́ ọlọ́run tọ́já sí páwọn òjíṣẹ́ kan ti ṣáájú rẹ̀ lọ àfààní mẹ́ta tànàbí bá tiẹ̀ wá kú fúnra rẹ̀ àókù tìlà àbí wọ́n pa lójú ogun nǹkan lábí tó mọ̀ àlà àkọ́bí kan ẹ bá lẹ́sìn islam mọ́ ẹ gbà kórí gbòǹbí tọ́lọ́run ọba wà máa ń yà nǹkan lè bẹ àlà akìbẹ́ yìí fàlà ìyàdúró lọ́wọ́ àṣàyà wàṣàyẹ jìzìlá ṣàkiri ó ní sẹ́ẹ̀rí tànàbí bá kú àbí wọ́n pa ẹ mọ lọ ẹ mọ wàá sọ pé sẹ́ríkù òǹbìtọ́ ẹ ń bá lọ sẹ́ríkù òǹbìtọ́ tó lóun ò ṣe islam mọ́ tó ò ní kírun mọ́ òun ò ní gbàwẹ̀ mọ́ òun ò ní mọ́ òun ò ní lò mọ́ òun ò ní tẹ̀lé súnà ẹni bẹ́ẹ̀ òun tọ́lọ́hún fún ya rẹ̀ ẹ̀ ń wá tọ́lọ́hún ọba fàlàyé lọ́ọ̀ àṣàyà wà ìgbà mi èèyàn á máa sọ̀rọ̀ fáwọn èèyàn ó sì lọ́ọ̀ kírun ìgbà míì èèyàn sọ̀rọ̀ tó lè tẹ́ pẹ́ tẹ́ bá òun gọ́ọ̀mọ̀ sọ pé ah, ọ̀rọ̀ ti le tó báyìí olóòkìrùn mọ́ ìwọ ìwọ olóòkìrùn mọ́ torí pé òrìṣẹ́ ọwá ní ṣọ́ọ̀ṣì lọ́ọ̀mọ lọ tó ọba ní sí ọ̀hún gan kọ́ ta ló jẹ́ ọmọ ọ̀sẹ̀ mi ta ló lè jẹ́ ọmọ ọ̀nìṣẹ́ lọ́bí iṣẹ́ ta ló fún ọ lọ́wọ́ ọwá lóòkìrùn torí pé òrìṣẹ́ ah ó sì fẹ́ sófò ayérayé àrótọ̀ náà wàá ṣe kí ni o yọ wàá sódìbì ah, àsòfò bẹ́ẹ̀ kó wọn mọ́ kírun báyìí ìyẹn ló fà á tọ́jẹ́ pé àwọn alùrídà àwọn tí wọ́n láwọn ò ṣe Islam mọ̀ lẹ́yìn bàtà nàbí kú Abubakar gbógun ti wọn wọ́n dẹ̀rọ̀ yìí pa Abubakar èèyàn tó jẹ́ǹtù ni ṣé ẹ nígbà míì téèyàn bá jẹ́ǹtù wàláì tó bá dé position of authority yóò le ẹ mọ̀ rò pé nìkan rọ ẹ jẹ́ àáfà àárọ̀ ní tiwọn ẹ fún ní position wàláì yóò le tẹ́ ẹ bá ti rẹ́ ẹ tọ́jú lórí tó bá rọ̀ irú wọn wọn yóò le àwọn tí ó o ó le làwọn tí ń darí torí pé àwọn nǹkan tẹ̀yìn ò rí olórí ń rí ẹ kẹ̀rí pé ń rí àti gbà míì ìjọ tẹ̀yìn sùn òun ò lè sùn sẹ́yìn mọ́ tí ò jẹ́ ó lè sùn ẹ̀yìn Abubakar fọ̀rọ̀ afa Abubakar lè wa ni ẹ̀yìn lẹ́yìn ní kírun mọ́ ẹ̀yìn ò ní yọ sàkà mọ́ wàláì láwùmọ́nà ní ìkọ́lá tó bá já sí wípé ọwọ́ pé tó bá tiẹ̀ kọ́ ọ̀gá bá nàbí okùn okùn tá fi máa ń di nǹkan ṣàkà níwá láwọn ò ní fọkùn dí ní ìbá àwọn ìjà ń torí ẹ̀ àáfà ńlọlọ́run sí ní kánàgbá kí ọ̀sà àṣeyọrí gbogbo àwọn tó láwọn ò kírun mọ́ wọ́n padà ń kírun àwọn tó láwọn ò ní ọ̀sà ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi ọ̀rọ̀ yìí náà ni ẹ kírun ni ẹ yọ sàká ni o ẹ máa gbàwẹ̀ ni o ẹ máa lòjáàbù ni o ẹ máa ṣe tọlọ́run ni o wọ́n padà bí tọlọ́run ni àwọn tí ó sì padà bẹ̀ wọ́n máa tójú wọn rí ní ìsìn yàtọ̀ sí yà tí wọ́n jẹ́ inú jahannamọ̀ àti tí wọ́n rí lọ́nà sàárè kọ́lọ̀já kú mùsùlùmí òdodo. Abubakri wọ́n lòun lẹni náà tọ́já sí wípé kí ni o ó tún la àwọn mùsùlùmí nínú wàhálà tí wọ́n bá kó sí níbi ikú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yín wọn pé ànábì ọlọ́run ti kú torí náà ọlọ́run tí èkú ni ẹ ṣe kí ni o ni ẹ máa ànábì tí máa kú ṣe kí ni o ó ti kú ó fún wọn láyà ọlọ́run bá là ọba là àwọn sàábé nínú àwọn nǹkan yẹn wọ́n wá ròyìn gbogbo àwọn tí wọ́n wá kó mọ̀ tán làwọn ò ní í ṣe ìsìláàmù mọ́ Abubakar ò fojú wọn balẹ̀ o ìlọ́fà tọ́já sí wípé Abubakar gbógun tì wọ́n tọ̀sán tóru nínú àwọn kíni o àwọn gazawaati tó ṣẹlẹ̀ sí àwọn alìrí dà lọ́sàn-án lóru wọn gbógun tì wọ́n ìní ọ̀jẹ̀ kan rí mú mi gbogbo orú àwọn ètí ń dayé rú náà ta ló lágbára àti gbógun tì wọ́n mọ́ Abubakri tọ̀sán tóru ni ara aṣẹ́ tó ṣe nìyẹn Ọlọ́run bá ní kẹ́ ẹ̀ ìgbà táwọn ẹbí sallallahu alaihi wasallam tó kú mushkila mi tó ṣẹlẹ̀ ìyẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Kùránì àwọn èèyàn wọ́n wá ń wọnú Islam wọ́n wá ń ka Kùránì rádá rádá rádaràdà àwọn kan nìyẹn àwọn míì tán ti ẹ̀tún máa kà àwọn eléyìí kà pẹ̀lú lájà tiwọn àwọn eléyìí kà pẹ̀lú ohun tiwọn pẹ̀lú dáálẹ́kìtì tiwọn àwọn míì tó ń kà pé nínú nuskha kùránì tèmi ìtọ́ wà ń bẹ̀rẹ̀ nínú tẹ́lẹ̀ ìtọ́ wà ń bẹ̀rẹ̀ Imam Bukhari gba àdíìsì tó gùn wá látọ̀dọ̀ àfàwà Zaidu ọmọ sábì iṣẹ́ tábùbá kiri ṣe lẹ́yìn ogun yàmọ́ọ́mọ́ torógun yàmọ́mọ́ wọn pa àwọn tán á kúrà nísorí ń bẹ́ẹ̀ pọ̀ abubakar ló wá compilation of the quran jamu'ul quran jamu al-quran alamashaf bí wọ́n ṣe kó kúrà níjọ yẹn ayé abubakar ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n ayé usman ló ṣe kí ni o ló parí nítorí bí rọ́bì rọ́smìlì usmani ayé abubakar gangan níṣẹ́ yẹn bẹ̀rẹ̀ òun ló ṣe wàhálà tó pọ̀ àwọn tí wọ́n ti há Kùránì sórí nínú àwọn sàábé àtàwọn míì nínú àwọn sàábé tó jẹ́ pé wọ́n ti kọ Kùránì lẹ̀ lójú ayé ànábì òun ló ṣe wàhálà àti kójọ wọ́n dẹ̀ kó odidi Kùránì jọ ṣùgbọ́n wọ́n gbé sọ́dọ̀ ìyá wa ta ni o ìyá wa Hafsọ tó ọmọ ti àáfàá wa Umar tó sì jẹ́ ìyàwó ànábì wa sallallahu alaihi wasallam àtàwọn àtàn mi tọrọ mọ ṣùgbọ́n tọ́ka ìta Abubakar bẹ́ẹ̀ ni pé pé èèyàn kó Kùránì Ọlọ́run jọ talẹ́ńtọ́kọ́ ṣe wàhálà yẹn o Abubakar Abubakar dẹ̀rẹ̀ kò fẹ́ ṣe wọ́n lórí sádàdálẹ̀ torí àwọn máa ń bẹ̀rù kán mọ̀ lọ ṣe nǹkan tánàbí ò ṣe kọ́mọ̀dìjọ́ ọ̀gbìn èdè kánàbí ọmọ bá lé wọn bí omi omi alahaud omi ànábì yẹn pé yèmí gbà mo kú tán ṣèbọ̀ ti dábídé àlẹ̀ Umaru wa ń jẹ́ kó yé sẹ́ẹ̀rí la ṣe gbọ́dọ̀ tún sọ́ra náà àwọn nǹkan míì tí wọn náà sáré máa tún lanu pàgà bídíà ni ìbádá kó o ṣèwádìí rẹ̀ jinlẹ̀ sẹ́yìn pé umaru ẹni ọlọ́run ni abubakri ẹni ọlọ́run ni umaru wa ń ṣàlàyé fún eléyìí ò sí nínú ntànàbí ò ṣe láyé ànábì kò sí bùkátà fún ká kó sínú kéde o mọ́sáfù kan sẹ́ẹ̀rẹ́ àwọn dàwáyà àwọn nǹkan kan náà máa fa àwọn nǹkan míì táwa náà máa rò pé pẹ̀lú àwùjọ mùsùlùmí ó yẹ ká tún ṣe léyìí tẹ́nu rẹ̀ ọ̀gbà kó o ní bídíà ni pé torí pé láyé ànábì wọn ò ṣe ó nídìí kọ́ lọ kéwù jẹlẹ̀ làwọn àáfàá ṣe máa ń sọ́ra tó bá rí bẹ́ẹ̀ àìmọye nǹkan ló pè ní bídíà ṣùgbọ́n táwa fẹ́ ṣàlàyé ni pé bídíà àṣìmíyàn ti sọ̀pọ̀tì bídíà falilẹ̀ alhamdi ọlọ́sìn wa ló ń bídíà láìláì ṣùgbọ́n lónìí àwọn ọ̀dọ́ nínú tó fi ń gbokùn òun ni káyọ̀ pé àwọn ni custodian of bídíà pé èmi ni mo kọ̀sẹ́ tó tó mọ bídíà tó mi nítorí bá pè bídíà náà bídíà kò fẹ́ gbọ́rọ̀ mi mà ibi tí ó wà tó ti tiẹ̀ dé tó bá ti lè lẹ bídíà mọ́ ọ báyìí yọ lẹ kúfúrú mọ́ straight yọ wà yọ kò nu alùsùnà òun nìkan ni òun ló lè máàkì èèyàn pé alùsùnà làwọn eléyìí o òun ló sì lè rọ́ǹgì ẹ̀kẹ́ mo yọ kò nu alùsùnà torí pé kí ni o mo rí njó ní ètò ṣe nǹkan báyìí mo fagilé mo sọdọ̀ alùbídíà straight ká sọ́ra ọlọ́mọ sí alùbídíà. jama abubakar siddiq khawfuhu min tanawulil haram níbi tábùbákìrì yẹn ni ọlọ́run dé wọ́n lára tó tó sọ di ẹni tọ́lọ̀ ń yọ́nú sí òun ni pé kèé fẹ́ jẹ nǹkan àràmú láyé ẹ̀ sẹ́yìnpá ní kèé mutí kèé parọ́ kèé ṣe sìnà ata àfìlìjà ilé ìyá wọ́n lábùbákìrì ni ó tó wá jẹ́ ni ọlọ́run dé ẹ̀rù àti jẹ nǹkan àràmú máa bà sẹ́rẹ́ àrítà dé yìí mo kàn ń ṣe wáàsí fúnra mi àtẹ̀yìn ọmọ ìyá mi wàhálẹ̀ ìjà aṣọ ṣe. ṣé ẹ ráwọn oúnjẹ míì gan tó bá rújú àwọn pàtó pé èmi falila alham mi ò ní sílẹ̀ tí ọmọ ẹjọ́ oúnjẹ Christmas láyé mi tí màá lọ bọ́lọ̀ èsì ní sílẹ̀ tí ọmọ ẹjọ́ oúnjẹ olókùn tí màá lọ láyé mi àwọn oúnjẹ míì gan tó bá rújú gan gbogbo àwọn oúnjẹ à ń birthday à ń kéèkì birthday bisikíìtì birthday alhamdulilayi mi ti bẹ̀rẹ̀ skul mi sì ní bí ìwọ gan bá ṣe rí làwọn èèyàn máa fi nǹkan lọ ó sì lọ fẹ́ ṣe báde nù ọmọ sọ́hàn sùkú báde ìfúnkẹ́ni ẹ lọ́ máa ṣe báde yìí lè sùkú ilé ọ̀fà yìí báde ilẹ̀ báde òsì ní ìlànà Islam wa ọmọ rẹ pọ́mọ ọdún mẹ́wàá adúpẹ́ fọlọ́ ọfẹ́ dúpẹ́ lọ́ra ẹni mọ́sálásí àdúgbò yìí lọ́ra àgé wà tó ṣe àdìgẹ́ mo fẹ́ gbé kéèkì wá sùkú sùkú eléyìí sùkú tiwa wọn ègbé kéèkì wá sùkú tiwa o àwọn ọ̀fààyè kéèkì lẹ́ o àwọn bisikíìtì ni aláfààyè ẹlẹ́sẹ̀ kọ̀bá lánàá mọ́sáàbù wa mu eyín ó ṣe á lé yàtọ̀ síyùn àwọn oúnjẹ tó wá jẹ́ àràmọ́ òrìjínà làwọn èèyàn là ń jẹ lónìí ẹni tó ń ṣe pẹ̀lú èlé tó jẹ́ pówó èlé ni ló fi ń jẹ ńkọ́ kí ló ń jẹ síkùn ẹni tó gbowó lọ́wọ́ aṣẹ́wó ńkọ́ ẹni tó já sí pé ọ̀nà àràmù mi òun ló ń gbà jẹ ńkọ́ wọn lábùbákìrì ọlọ́run kó bá ní yọ́nú sí i lára ìtàn rẹ̀ òun ni wípé kèé oúnjẹ tó rújú wọ́n lọ́kàn nínú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ jàmọ́ ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ á gbọ́ àárín dáadáa ọlọ́run kọ́ là wá o kọ́ la èmi náà o wọ́n nígbà jàìlíyà nígbà kí mo pé o ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ Abubakri ó ti ṣe adágbígba àwọn tán máa ń woṣẹ́ ẹnìkan tó wá bá woṣẹ́ tó bá ṣiṣẹ́ jálàbí ìgbà tiwọn àwọn jálàbí táwọn àfáà Yorùbá máa ń ṣe wọ́n máa ń wo ìwòkuwo wọn tán máa ń wò kọ́lọ́ mọ́ sí aláàfáà àti ọmọ ewúsẹ́ jama ẹnìyẹn ò wá fún lówó lẹ́yìn ìgbà tó ti wá gba Islam ó wá pàdé ẹni sẹ́yìn fẹ́rẹ́ rámọ́sẹ̀ lẹ́kẹ́ ah àbójára bíi ìwà àgbàkẹ́rẹ́ ah iṣẹ́ tí mo bá yín wò káyìn tí mo ní pé ẹ jẹ́ sẹ́nẹ́tọ̀ ẹ mọ̀ tí jẹ́ sẹ́nẹ́tọ̀ ẹ̀ fún alówó ẹ elóde ẹlẹ́pẹ́ gbà náà two million náà mo pè é jama ọmọ ọ̀dọ̀ Abubakar yẹn wọ́n lọ́ máa ń wo sẹ́ gan ẹni tó wá báwo sẹ́ńgbà àjà ìlíyà tí ìyẹn ò fún lówó ìyẹn bá fún ní owó ó bá fi ra nǹkan wọ́n nínú ṣẹṣẹ́ Abubakar sì ni pé kó tó lè ti nǹkan bọnu yóò mọ̀ bí ó ti wá ṣùgbọ́n sẹ́yìn pé wọ́n ní wà máa ń sáníwù ìláṣẹ ìtọ́nù á ní bó ṣe wù kéèyàn jẹ́ ni ọlọ́run tó ń gbà mí àwọn mistake kan lè gbé èèyàn tó jẹ́ pé ọwọ́ ẹ̀kan tó wá gbé òun wàhálà ìyọ́ wà rìsọ́ọ̀tì sàbùrù pé kẹ́sì máa wo wàhálà àfẹ́yẹ dẹ́ ṣe bẹ́ẹ̀ o ọlọ́run lọ́kẹ̀ mọ́ tọ́jọ́ wọn gbàgbé wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn gan ò lè gbà yàn sí ilé kán mọ̀mọ́ ibo ló ti wà wàhálà ìyọ́kẹ̀ wà bẹ́ẹ̀ ni wọn mọ̀ kọ́ mi eléyìí pé ó sá kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ ni àfẹ́yẹ gbàyàwó ń yàwó wàhálà ẹ̀ wọ́n kẹ̀ mọ́tò àwọn ọmọ tó máa ń wá látàwọn wò tí ẹ̀ mọ̀ bọ́yá ó ti ọ́sákù lọ́dọ̀ ọkọ ẹ̀ ni lọ́kọ ẹ̀ bá wá fi ọlọ́pàá gbà fapá àfa àfẹ́ ṣe kíni o àfa àbáyàwó òun sàn àfẹ́ ẹni ọlọ́la mà àfẹ́ ilé ìsì kì í sá àfẹ́ ilé su ọwọ́ ẹ̀ kan tó ṣe mistake ó ṣe kíni o ó yí lọ́wọ́ kò síwádìí ọba sáré gba kò sàn pé ìyàwó ìyàwó ni lọ́kọ tẹ̀ wá ní pé ìyàwó wọn eh, ìyàwó wọn ọgọ́dà gan ó ti lóyún oṣù méjì ẹ̀kọ́ mọ̀ jẹ́ pé àfa àgàn ló fún lóyún wàhálà bá ṣẹlẹ̀ ọlọ́mọ ìbísọ̀ ẹ̀ sọ wa wọ́n lábùbá kiri ọba béèrè ọba ti jẹ nǹkan tí ọmọ ọ̀dọ̀ ẹ̀ rábọ̀ àdìsí máa ń Bukhari ni o ní ìrìwáyà tá n ká yìí o jama kí ni tí ó ṣẹlẹ̀ Abubakar bá tiẹ̀ padà bí gbà ah, ọmọ ọ̀dọ̀ ẹ̀ tí ẹ̀ béèrè pé ibo ni <laughs> ibo ni ibi tí a ti rí ẹ tá a fún yín tí a ah, bẹ́ẹ̀ lábí ni ẹni tóun bá dá gbígba nígbà àjà ìlíyà ni ló fún òun lówó owó lòun fi ra nǹkan kí ló wí adágbígba owó rẹ̀ lèmi jẹ́ síkùn wọ́n ní fa adikala abubakiri yadawu fakọ́ àkúlà ṣẹ́yìn fi bátìnì yìí wàláì ó sì abubakiri sì ti ọwọ́ bọ̀ ọ̀fun báyìí jama ọ̀rọ̀run o ó ti ọwọ́ bọ̀ ọ̀fun àtòúnjẹ tí yẹn fún àtòúnjẹ tó ti jẹ tẹ́lẹ̀ ó sì pa gbogbo oúnjẹ tí bẹ́ẹ̀ ń kọ rẹ̀ àhà àhà àhà abubakiri ṣe gbogbo oúnjẹ fún ẹ lọ́pọ̀ dànù èmi níjó oúnjẹ àràmù kí náà lọ pọ̀ lára mi níjọ́ gbèǹde jama fa aina nanu min abibakar sèké jama ẹ̀ jama ṣèwádìí oye táwa náà máa jẹ ọkọ ìyàwó tí èèfo wọ ọbẹ̀ ọkọ ìyàwó bí ìbéèrè tán bá lórí rédíò wọn ń tí wọn ó ta náà kò ní fowó oúnjẹ fún ìyàwó ìyàwó ni ọmọ ṣe yóò sì gbẹnu èèyàn olówó lọ ìyàwó ń kún ọ lọ́wọ́ ó sì mọ ibi tíyàwó ti ń rí owó tíyàwó rẹ bá ṣaṣẹ́wó ńkọ́ tíyàwó rẹ bá ń tó gògóró ńkọ́ tíyàwó rẹ bá ń rówó lọ́nà àràmù ńkọ́ tí wo sì mọ̀ àbí kọ̀rọ̀nù kò rówó lọ́nà àràmù kọ̀rọ̀nù kọ́ lọ́ máa ṣaṣẹ́wó kọ̀rọ̀nù kọ́ máa ní boyfriend kọ̀rọ̀nù kọ́ lọ́ máa bá àwọn tán ti fẹ́ fẹ́ ń gbà nígbà sisi kán ní pé ìwọ ló kú kálá àlọ́ bá kú fẹ́ ní ìṣerú olùsí eléètò ọlọ́fẹ́ yẹn ń sìn sájà wọn máa fọ́ ọ̀rọ̀ lálẹ́ kọ̀ọ̀kan o tọ́jú wọ́n sì ń rò wọ́n sì ń fún lówó tọ́ba tiẹ̀ bá ṣe sìnà gan kọ́ pé nǹkan kan sì rà ìbúrẹ́ ni tọ́ba pé ó tó ti sẹ́yìn bí ẹ̀mejì ẹ̀mẹ́ta tí wò tó mọ̀ gan mọ́ ọ la pé ẹ̀yìn náà lẹ fà wọn ọba sì fẹ́yìn ní ìsìn ìgbà náà tẹ ilé mọ́ òun ni òjò wọn fẹ́yìn yóò sì máa yọ lọ ọ̀dọ̀ wọn ó sì kó wá lọ́dọ̀ àwọn àlè ó fi ń fún wọn lóúnjẹ ó bèrè kébọ́ ló ti ń rówó tí fi ń ṣe bẹ̀ fún ọ ọbẹ̀ tó ń pọ́n lójú ọlọ́mọdé ọ̀rọ̀ wo dojúrú mọ̀ sí alọ́kọ̀ báńkẹ́tì àwọn ọmọ wa ṣe fún tí ọmọ ẹgbẹ́nu wèrè jẹ́ jẹ́mọ̀ wàlẹ́ àbúbákiri tó bọ̀ ọ̀fún ó ṣe kí ni o fàkọ́ à kúlàmọ́ kúlà ṣe ìfìbàtì gbogbo tó wà ń kún ẹ̀ lọ́pọ̀ dànù á ah, ọlọ́run bá ní kí àbúbákiri sì dé jẹ́mọ̀ abala kánáwó sẹ́sìn ọlọ́run wọ́n ní ìfáàkù fi sabilillah sẹ́ẹ̀rí níbi kánáwó sẹ́sìn ọlọ́run wọ́n lábùbákiri ọ̀lẹ́lẹ́gbẹ́ mo ti sọ ibi tó ti kó gbogbo dúkìá lẹ́lẹ́lẹ́ẹ̀kan tẹ́ ẹ bá tún wá wò ó níbi tọ́lọ́run ti ń sọ nínú sọ́rọ́tù láì àyà seventeen dé twenty one tọ́lọ́ ni wàsáyù jánẹ́bù aláàtúkọ́ alẹ́bí yú tí máa làwù yàtà záká wà máa lè áhádé ní ẹ̀ńdàwù mi ní ìmọ̀tẹ́ ntújísá ìlàbí ti rọ̀ àwájẹ́ ìrọ́bẹ̀ làálà wàlà sàwù fàyẹ̀rì bọ́. àwọn àáfàá wọn lọ́lọ́ ń sọ kálẹ̀ nítorí Abubakar Siddiq jẹ́mọ̀ tó níta ni ìmáàmù kúrútùbí ọwọ́ àánú àwọn tó sọ bẹ́ẹ̀ torá Abubakri wọ́n ròyìn bó ṣe jẹ́ pé ó náwó rẹ̀ láti fọ ẹ̀mí rẹ̀ mọ́ ó náwó rẹ̀ kò retí ẹ̀san lọ́dọ̀ ẹnì kankan àfọ̀dọ̀ ọlọ́ ìlàbùtì rọ àwájú ìrọ́bì àlá gbogbo owó ẹ̀ ti ná kò fi ran kankan àfi láti fi rójú rí ọlọ́run ọlọ́run sì ló wọn padà yọ́nú sí wọ́n wá sọ pẹ̀lú ìtàn Bilal pẹ̀lú ìtàn ta ni o Bilal sẹ́yìn pa lóun lọ́ra Bilal kalẹ̀ jẹ́mọ́ ẹ̀ dáhùn ni Bilal yẹn sẹ́yìn mọ̀ páwọn ọ̀rọ̀ kan padà jáde ńgbà tánà bí kú tán Bilal ọ̀fẹ́ mọ́ látara àfẹ́ kẹsọ́rọ́tù lè hùgbù wàlìmọ̀wádà lè nàbí sallallahu alaihi wasallam wọ́n ní Bilal kò sí ìrun tí yóò pè nínú ìlú Madina lẹ́yìn ìgbà tánàbí kú kò lè má sunkún sẹ́ẹ̀sì ẹgbẹ́ Bilal ta ló rà lóko ẹrú bọ́ sínú Ìsìláàmù ta ló sì jẹ kàlífà lẹ́yìn ànàbí àsálà Abubakri sẹ́ẹ̀ fọ́n lọ́yẹ kọ́mọ̀dé Abubakri Abubakri ò ní choice ó tọrọ ọ̀yọ̀ǹda lọ́dọ̀ Abubakri kọ́ yọ̀ǹda òun torí kò sí bóun ó ṣe máa pe ìrun nínú ìlú yìí o ah òun ọ̀wá ní sunkún kọ̀ bẹ́ẹ̀ sí tó bá ti débi ashadu anna muhammad rasulullah ashadu anna yóò bu ẹ̀kún ni tóró òun ló pèrún fànàbí òun ló sì pèrún fáwọn báàkì láwọn ọjọ́ àkọ́kọ́ náà létà kò ní choice ó padà kó ní olùmọ̀dínà ṣùgbọ́n àbúbákìrì rà ń jó ní nítorí àtìrí ta ni o ìyọnú ọlọ́run ká lọ́ bàrà fún rẹ̀ ni tó bá jẹ́mi àbí wọ kí ni tó ọmọ tá a ṣe pé wambi bilali ọmọ ìjọ rẹ lójú gan o àṣọ òtí ẹ̀ mọ́ọ́rẹ́ àṣebáyìí lọ gọ̀ tó sẹ́mi lọ́ọ́ ẹ̀kọ́ ọmọ àtọ́wọ́ pé òní pèrún pé ọmọ sọ fún ẹ̀kọ́ wèrè wọ́n lọ́ fẹ́ máa sọ ṣe àwa kọ́ ẹ̀kọ́ òpèrún fún ni àwa ká rẹ̀ ni ṣe àwọn òtún máa fọ́ sọ̀yà báyìí ṣùgbọ́n torí pé sẹ́ẹ̀rẹ́ mi àti yín náà àwọn ẹ̀kọ́ yìí ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ká ṣe nǹkan torí tọ́lọ́ nìkan mọ́ọ̀sì àwọn tá a sọre fún wọn ò fi bí sú akán yìí ẹlòmí ọ̀dẹ̀ ní fi bí sú wa ṣùgbọ́n ibi táwa fẹ́ kọ́rọ̀ ọgbà lọ kọ́lọ́rọ̀ ọgbà lọ fọ̀rọ̀mọ́lọ́n lọ́kàn fọ̀rọ̀mọ́lọ́n lọ́kàn bukau bẹ́ẹ̀nà yàda ìmọ̀ọ́lá jama ní abala akásun ẹkún fún ìbẹ̀rù ọlọ́run Abubakar ọ̀lẹ́lẹ́gbẹ́ sẹ́wọ̀n kan wà nù nǹkan tó ṣẹlẹ̀ nígbà tánàbí àṣàlà náà fẹ́ kú tó ní kábùbá kiri ò tí ìyàwó Aisha gangan ń sọ nípa pé kí ni o bàbá òun okú ti mọ̀ pé èèyàn kan ni ó ní lámúyúsùmí ọ̀nàs mínàlìbòkà ọmọ páwọn èèyàn tó bá ń kírun ní ìsìn tó ń sun ẹkún wọn àní gbọ́ nǹkan tí ń kà dáadáa bó ti yàtọ̀ pé ìyàwó Aisha àtànàbí ọ̀rọ̀ wọn yíra wọn Aisha ti gbọ́ yé pé ànàbí ti ń súnmọ́ àti kú bàbá rẹ̀ tó sì ní kó líìdì irun ànábì ń pààrọ̀ kònú pé tí n bá kú tán o ẹni tí ọmọ líìdì yín rè ànábì náà ti á gẹ́ẹ̀dì pé kọ̀fẹ́ kí bàbá òun ọjẹ́ pé òun lè kéne o ọ wá ní pé ah, ẹ̀sẹ̀ rẹ̀ yìí obìnrin wàláhì ìnàkúnà làǹtúnà sọ̀wá ibù Yusuf ọmọ ìyá Yusuf nìyí eléte eléte ètè rú sí ìyàwó ọba ajó ní ìdá eléte nìyí mọ́gbọ́ yé jẹ́mọ̀ abubakar wọ́n ròyìn pé ó máa ń sun ẹkún gan kódà àwọn ẹni tó bá ń ṣe náà fílà òru ló ń gbà mí tó bá dé ibi àwọn àyà tọ́lọ̀ ti dá akọ ná yóò a máa bú sẹ́kún púpọ̀ tó bá dé ibi ọlọ́run ti sọ ọ̀rọ̀ ọ̀yà a máa sun ẹkún tí ọmọ wa rìpíìtì àyà ó sì jẹ́ ẹnìkan tó jẹ́ pé irùngbọ̀n rẹ̀ pọ̀ tí omi ò fi wá kún kíni o irùngbọ̀n Abubakar ọlọ́run bá ní kí Abubakar ṣe inú pọ́blẹ́mù tá ní lónìí èmi àti yín ojú wa gbẹ fúru ah jẹmọ ojú wa gbẹ ojú wa ṣe kíni ojú wa gbẹ àsìkò tá a fi ń sunkún kéré ó débi pé nìsín àwọn èèyàn ń kú láàrin wa ní ìsìn kò ní ìtumọ̀ lẹ́mi wa tó nǹkan mọ́ èèyàn ń gbọ́ wá sí ikú kò lápamọ́ sẹ́ẹ̀dẹ̀ẹ́rì tó ń fa nǹkan yẹn ó yẹ ká lọ fura sí o kọ́síwátò lẹ́kọ́lbì ni o ọkàn ń le sí tọ́lọ́run ni o mo rántí ngbà kan kò sí láàrin ọ̀sẹ̀ kan tá à ní sunkún bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀mẹ́ta bá ti làwọn àkùránì ara tẹ́ríbíyà àgbà yẹn nìyẹn tẹ́ríbíyà yẹn ní ìsìn omi toro rẹ̀ ló kù òsìkí rẹ̀ tí ó ti yọ mọ́rùn jama èmi àti ẹ ó yẹ ká máa lásìkò tá a fi máa ronú sí lọ́nà tá a máa sun ẹkún kì í sẹ́kún pé dọ́là wọn o pé dọ́là ti àwọn o àwárí nǹkan jẹ́ nàìjíríà o ráìsì ti á di four fifty o pure water ti á di ten naira o sẹ́yìn fáwọn èèyàn ń sunkún torí ọ̀rọ̀ ẹkọ́nọ́mì àní ó sunkún torí ọ̀run rẹ tó bá rí tẹ́nìkan bá kú táwọn èèyàn bá ń sunkún wọn ò sunkún torí òkú o nítorí fa ẹkún ni pé kẹ́mọ̀ rò pé òkú ìṣe yọ wà lùjọ náà àbí yọ wọ náà kí làwọn èèyàn sọ pé ń sí ah, dádì òun ti lọ tí ọmọ ta ní ọmọ sanwó oṣù kùfíìsì òun báyìí ta ní ọkọ oṣù kó tó pé ṣé dádì òun ò ní wọná ah, ah, bàbá òun ti kú báyìí bàbá mi ti kú ṣé yá àwọn àlùjẹ náà àbí ọwọ náà ta ní àmọ́ bá ń pẹrẹ tí wọ́n fẹ́ẹ́ ṣe súnà ọmọ báyìí ní ìsìn òun ní máa ń pẹrẹ súnà ní táwọn aṣọ kan sínú màmá mi ti kú òun ní máa ń bá ń kó àwọn èrò wà nígbà nìkáì ni ló kérò wá fún mi nígbà kínní ni ló ṣe ní táwọn aṣọ kan sínú okutoku ganga kú gangan ṣé yọ̀wọ̀ náà àbí ọwọ́ náà wa sọkọ́ ara wa tẹ́mi náà bá kú ní ìsìn ṣé máa wà náà máa wọ̀ náà. Abubakar wọn tí gbogbo orúngbọ̀n rẹ̀ ó ṣe kíni o tí o tutù fomi látara àbẹ̀rù ọlọ́run ọlọ́run jáwa náà ò bẹ̀rù ẹ̀. wàhùwà zá ìdùn àríd wọ́n ní tá a bá tún wá ń sọ̀rọ̀ pé káyé ọmọ nǹkan kan lẹ́mìí káyé ó jẹ́ bíntín jẹ̀mọ́ wọn lọ́gàá lábùbákiri ọ̀gá ni ta ni o Abubakar wọn láyè ọ̀jọ́ mọ́ nǹkan kan lójú ẹ̀ nínú wíwọṣọ rẹ̀ ọmọ ayé keke nínú jíjẹun ọmọ ayé keke nínú gbogbo sẹ̀mí ayé ẹ̀ ẹ̀ mọ̀ pẹ́ni tá yóò tóbi lẹ́mìí rẹ̀ òun làbúbákiri Siddiq ọlọ́run kó bá ní yọ́nú sí i Abubakar Siddiq yìí rèé nínú àwọn nǹkan tí wọ́n wá sọ nípa rẹ̀ ni wípé nígbà tó fi jẹ khalifa àárín ọdún bíi méjì àtosù díẹ̀ jàmọ́ ẹ̀ wo nǹkan o àárín ọdún mélòó ọdún méjì àti oṣù díẹ̀ àlàáfíà dẹ̀kun ayé <laughs> àlàáfíà ṣe kí ni àlàáfíà kún ayé ìdùnnú kún ayé. kí ni tó fà á nínú ma òun ni tí mo kọ́ fẹ́ sọ yìí wọ́n ní kábùbá kiri ò tó kú ó pe Umaru ó ti sàsọ́ọ́lẹ̀ màráǹdẹ̀ ọ̀fun ní ìsìn ìṣàlàtọ́ lọ́jọ́ ti lọ ó ní tí n bá ti kú Umaru ní kó jẹ khalifa ọ̀sọ̀yún wọ́n lọ wá ń sọ fún Umaru àsọ́ọ́lẹ̀ tó lágbára ó ní ìrẹ́ Umaru láì tí ìrẹ́ kọ́ ọgbọ́ o ìtẹ́kìlá yà ìtẹ́kìlá bẹ̀rù Ọlọ́run mo níwọ̀n ni kọ́ jẹ́ khalifa torí bẹ̀rù ọlọ́run tí mo rẹ ni o bẹ̀rù ọlọ́run o mọ́ torí pọ̀ wá dépò torí àmọ́ àwọn èyí nẹ̀lì nsánilà yàtúgọ́ àrọ̀ àwọn èyí àmọ́ gbẹ́rù gbẹ́rí o wọn àmọ́ o tọ́ba débi ipò tọ́ba dé ẹni ọlọ́rọ̀ wàhálàm ànàlì láyè ọlọ́run sì ní ìgbà lóru iṣẹ́ ọ̀sán máa ṣe lọ́sàn ìjọsìn ọ̀sán ṣe lọ́sàn. wàá mọ̀ láǹbì lẹ́yìnlì àwọn iṣẹ́ kan bẹ òru la máa ń ṣe ẹ̀ ń bá jó lórí tí ó máa sunkún lóru tí ó máa ṣe náfìlà tí ó máa sunkún tí ó máa banújẹ́ ọlọ́run ní ìgbà lọ́sàn o. ó ní rẹ̀ umaru lọ́mọ láyé kúbálù lọ́wù náfìlàtàn hátà tó á dá fàrídọ̀ ọlọ́run ní gba náfìlà nígbà téèyàn ò tí ì sọ̀ràn yẹn o mójútó ọ̀ràn yẹn kọ́ ọ wá fi náfìlà lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà nǹkan tó sọ àwọn olórí tiwa náà nídìí kan gbélé iye wọn lábùbákiri kó tó wá kú ó wá pe àwọn fámìlì ẹ̀jọ́ ó ní àárín ọdún méjì àtosù díẹ̀ tí mo fi jọ lórílẹ̀ gbogbo mùsùlùmí lórí mi ìfẹ́ lọ bí wọ́n ṣe yàn ní khalifa torí ìyẹn kọ̀ sásìkò mọ́ nígbà táwọn àbí ikú ọlọ́padà jẹ́ khalifa to cut it short wọ́n ló wá sọ fún wa pé in tó bá lékún property mi lẹ́nu ìgbà tí mo di àròlé fún gbogbo mùsùlùmí ẹni tó bá jẹ lẹ́yìn mi ẹ lọ kó fún un <laughs> jẹ̀mọ́ ṣé ẹ rí kí àwọn tó bá di public post kán bá dìmọ́ kán declare asset wọn kò tako ṣẹ̀ríà o kí mo ní kò ṣe jẹ̀mọ́ kò ṣe kí ni kò tako ṣẹ̀ríà kódà ká nírú ẹ̀ la bá ń ṣe tó jẹ́ pé téèyàn bá jẹ kọmíṣánná àbí mínísítà fọ́dún mẹ́rin àwọn ti nàìjíríà ni ọ̀jẹ̀ wọn ò lè ṣe dáadáa o iná ń bá senate president yín fà Bukola Saraki iná ń bá fà o pé irọ́ ló declare ẹ kẹ́ ń pariwo Bukola Saraki ni gbogbo àwọn tó wà ní senate àti federal honourables ẹ lọ kó gbogbo wọn jọ over ninety seven percent wọn olè ni wọn olè olè gidi olè gidi ni wọ́n kèétó wá ṣe kó lè nìkan bàbá ńlá òpùrọ́ ni wọ́n ẹni kan declare real asset wọn kan wá defend ẹ̀ bí asset wọn ṣe pọ̀ tó bá wọn kówó òlù ni àwọn èèyàn là ń sọ̀rọ̀ wọn yìí náà àwọn olóríire wàhálà ìtọ́lọ́ yọnu sí wọn tá a tún ṣàdúrà fún ọ̀rọ̀ díyà lọ́wọ́ àníwò majority wọn tó bá kú àmọ́ ṣépè fún wọn ni ayé ò ṣépè fún wọn ọ̀run ò ṣépè fún wọn èèyàn lè ó ṣépè fún wọn àwọn ẹranko ó ṣépè àwọn ọmọ kéékèèké tí wọn ò rún jẹjẹ wọn ó ṣépè àwọn arúgbó tán ra pure water ten naira wọn ó ṣépè olódìbò làwọn eléyìí àwọn eléyìí wájú lórí ire ni àwọn tí wọ́n ń parọ́ bí wọ́n ń declare asset lásán èèyàn làbúbákìrì yìí abubakar fẹ́ kú òní khalifa lẹ́ni tọ́jọ́ ọkù rẹ̀ súnmọ́ ó ní tó bá lékún ìgbà tóun di khalifa mùsùlùmí kẹ́kọ̀ọ́ kú ònú dúkìá òun kẹ́kọ̀ọ́ lọ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ lọ fún ẹni tó bá jẹ lẹ́yìn òun jẹ̀mọ́ kì lọ́wọ́ alékún ẹrú kan àti ràkúnmí kan tó lékún dúkìá rẹ̀ náà èèyàn jẹ khalifa president gbogbo ayé fọdún méjì àti nǹkan kan kí ló lékún ẹrú bóyá ẹrú kan tán fún bí àwọn ogun kan tán jà àti kí ni o ràkúnmí kẹ́kẹ́ tán fi ń fún oko lómi ràkúnmí tán fi ń fún oko lómi tán fi ń wẹ́ẹ̀tì oko ní tó lékún dúkìá rẹ̀ náà nìyẹn ṣé ẹ ti wá ibú eléyìí tí wọ́n ń jẹ kí ní láàrin oṣù mẹ́fà tí wọ́n ń kọ́lé mẹ́ẹ̀ẹ́dógún ó lè ní gbogbo wọn náà mélòó ni èso lè nú wọn ọlọ́run yẹ ẹ máa wọn tí wọ́n ṣẹlẹ̀ lọ́rùn wọ́n wá dàlú wọ́n dàlú sí kolobo ayé ni gbogbo aráàlú la ìlú nàìjíríà kò yẹ ká máa sọ́fà kankan àtàrà pé wọ́n da ayé ni la wọ́n tó fẹ́ ẹ̀sìn gan ẹ̀sìn gan tó ní àwọn èèyàn láàánà o afẹ́ pẹran léyà àwọn èèyàn rówó pẹran léyà àwọn èèyàn fẹ́ jẹ sàárì wọ́n fẹ́ gbàwẹ̀ ní rọ̀mọ́dán wọ́n rówó gbàwẹ̀ ṣèbí lájókòó yìí ọ̀ya gbogbo ọ̀tá mo ti lọ mọ́ ma àwọn nìkan tá ti lọ mọ́ta tàbí kàlá àrùn tó náwó yìí mẹ́lòmíì tàbí ti lọ bàbá yìí náà ti lọ ó di méjì ó di mẹ́ta ẹ̀mọ́ ìwà àwọn àfáà súnà oorun gbà ọkọ̀ ẹlẹ́à nínú àwọn ẹlẹ́à ní ìsìnkà sínú kàkà tó ti lọ ní àwọn ẹlẹ́à tó jókòó yìí sẹ́wọ̀n kó ṣe fún anu aláṣẹ ìsìláàmù sọ́pù mẹ́ta ní ìsìláàmù anímọ́nì àǹkírun àǹgbáwẹ̀ òpó mẹ́ta táyọ̀ sàkárí wa sàkádà tẹ̀ ń yọ tó bá fẹ́ yọ lọ́dún wa yọ fẹ́mi ń gbà o ẹni tí ó bá tí ì lẹ́tọ̀ àti ọ̀sàkà tó bá ìsàkà wà láì máa gbà mọ wà ní ẹni tó lè gba sàkà torí ìtì lówó sàkà lọ. òkò mẹ́ta là ń ṣe àsòkò márùn-ún mélòó ní lọ́ájì mọ̀nú wa àwọn aṣẹ́wó ní lọ́ájì àwọn àfáà súnmọ́ ọkọ ẹlẹ́yà lọ́ájì náà nàìjíríà ọlọ́run ṣàánú wa débẹ̀ débi ká máa lọ ṣe umura bíi ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún president wa wà ní umura ní ìsìn àbí àwọn kan tó ń pariwo àwọn èèyàn bíi fáyọ̀sẹ̀ tí ọpọlọ rẹ̀ tó yẹ kí wọ́n fọ̀ dànù wọ́n fẹ́ nàìjíríà ni nígbà Jonathan kọ́ àwọn mínísítà lọ́njọ́ òní lọ Jerusalem ànàfẹ́ christianize Nàìjíríà ó yẹ kí wọ́n mú Fáyọ̀sé ó yẹ kí wọ́n yọ ọpọlọ rẹ̀ kúò kán wá fọpọlọ èèyàn sí i táwọn bá lówó láàmú lọ sí òmùrẹ̀ gbogbo ògbà ni kì í ṣe òmùrẹ̀ kan lọ́dún gan wàlẹ́ àwa lọ sí lọ́hùn ni tá a bá ní lífù kí n lọ sí òmùrẹ̀ ọ̀sẹ̀ méjì kí n tó padà Nàìjíríà kùránì kí n máa parí kùránì kan láàrin ijọ́ mẹ́ta jẹ́mọ̀ kí n máa ṣe náfìlà lọ́sàn àti lóru kí ló tó kù mọ́ fúru àwọn èèyàn tó bá ti pé sixty láyé jàmọ́ kọ́ lọ́ máa ṣe lọ́nkọ́ wà lùjẹ́ náà kí ló tó kù mọ́ kí ni kí mo wá lamẹ́ríkà kí mo nídìí láti lọ ṣe ní Togo tí n bá lamẹ́ríkà bóyá conference kan gbé mi lọ bẹ̀ bẹ́ẹ̀ kí mo fẹ́ ṣe lọ́hùn ìn nídìí ibòmí kọjá kí ni o máa kà kàábà lé ọlọ́run kí n lọ ṣe tàwáàfù bẹ́ẹ̀ kí n ṣàwọn ṣẹ́ umra ọlọ́run bá ní kábùbá kiri o èèyàn jẹ́ pírẹ́sídẹ́ǹtì ọwọ́ afẹ́ kú ìtọ́ bá lékún nu dúkìá òun ẹjọ́ fún kàlífà ti bọ́ lẹ́yìn òun wọ́n wá yọ dúkìá rẹ̀ jẹ̀mọ́ọ̀kì ló lékún ó lé ràkànmí ràkànmí tí fi ń fin oko àti ẹrú ẹyọ kan wọ́n sì yọ wọ́n ní umaru wọ́n nígbà tí ọ̀rọ̀ yẹn dọ́dọ̀ umaru ó ní ọ́ wàhálà rẹ o gbogbo ẹni tí ó tó máa jẹ pírẹsidẹ́ǹtì lẹ́yìn abubakar ó ti wáṣẹ́ fún wọn iṣẹ́ kí ló wá fún wọn nǹkan kan ò gbọ́dọ̀ lékún asẹ́ẹ̀tì yín lásìkò tẹ́ ẹ bá jọ lórí mùsùlùmí ìtọ́ wà bẹ́ẹ̀ kádìrú ẹ̀ làwọn eléyìí náà ṣe wọn ò ní máa jà tí wọ́n ṣe ń para wọn yìí pé níjọ́ tẹ́ ẹ bá fẹ́ kú o ṣe báwọn ṣe tọ́kẹ́ ẹ̀yin asẹ́ẹ̀tì ẹ̀ lé lé díẹ̀ torí sálárì tọ́tún amáàkì fúnra wọn gan sálárì ńlá ni kọjá pé rúwà òbá kìí pé níjọ́ tó ọba kú ò níjọba ìtọ́ òmù wọbẹ̀ náà ló mú kú tọ́ba lé náírà kan á kiri o àwọn èèyàn ti wá rèé ọlọ́run bá ní wọn ní ìparí Abubakar padà lọ ọ̀dọ̀ Ọlọ́run lẹ́yìn ìgbà tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ yìí wọ́n lóore níwọ̀nba àsìkò díẹ̀ àsọ́ọ̀lẹ̀ tó sọ́ọ̀lẹ̀ kò tó kú gbogbo ẹ̀ wà ń bí àsìkò lè gbà wá láti kà Umaru ló padà kírun sí lára Umaru ibn al-Khattab òun ló kírun sí Abubakar la wọ́n lóru ọjọ́ Tuesday láàrin magribi sí ishai òun ni àáfàá wa Abubakar Siddiq òun náà lọ bá ọlọ́run ìyẹn ṣe déédéé jùmọ́dà àkírọ̀ ọ́ jùmọ́dà sáníyà bí oṣù kẹfà nínú ìjírá ó ṣe déédéé on the twenty one ní ọdún kẹtàlá ìjírá ó sì wà lọ́mọ sixty three years ọmọ ọdún mélòó ẹ má gbàgbé o anabi asalam ó kú lọ́mọ sixty three abubakar sixty three umar sixty three àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ sí wọn pọ̀ ni wọ́n sin àwọn nàbí báyìí wọ́n sin Abubakar sí apá ọ̀tún wọ́n sin Umaru sí kíni o apá òsì jàmọ́ sókọ wọn parẹ́ láyé ìwọ tí wọ́n bá fẹ́ kó kọ rẹ̀ ó ṣẹ́kù tèmi náà bá fẹ́ kó kọ mi ó ṣẹ́kù jàmọ́ ẹ̀já máa ṣe tọ́lọ́run ibi ìṣe tọ́lọ́run ibẹ̀ ni ó jòkó ó ṣẹ́kù Ọlọ́run bá ní kí Abubakar Siddiq àti gbogbo àwọn sàbí ànábì àtẹnìkọ̀ọ̀kan tiwa náà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik salamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh